àìkúyàmù. Akíra wọn púpọ̀ ní ìdòkó wa nírọ̀lẹ́ yìí. Akí ọkùnrin wa, akí obìnrin wa, akí ọmọdé wa, àti àwọn àgbàlagbà láàrin wa. Àbẹ̀lẹ̀ wọn bá subhanahu wa ta'ala, àlékún dáadáa ọlọ́mọdé àti ọjọ́ ìgbà kan wa ìgbòkó wa ní ìrọ̀lẹ́ yìí a lè kó kó àwa tó pọ̀ nínú kí àwọn àgbàlagbà tó ń jẹ́ níkàlẹ̀ pẹ̀lú wa aláti apá ọ̀ṣọ́ mi ó kí àwọn ọ̀dẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìfọ́nrẹ́ wọn tẹ̀rọ ìṣàd àbúṣùgbìyàn hajjibọ̀ ìwà ìṣàhálà wọ̀rọ̀ ààrùn وسدد إلى الخير خطاه ونقطع وقد تعالى لينا أو إمام و ọlọ́pàá àwọn àwọn ọlọ́pàá mo rò pé bí oṣù mélòó kan lọ náà ìyàwó àti ìdòkú lọ́dọ̀ wa ọlọ́pàá ọlọ́pàá àwọn àgbáríkà sí ọlọ́run ti gbà á ọgbà àríjọsìn. látara bẹ́ẹ̀ gbogbo àwọn àjọ náà náà dáhùn jẹ́ ń kalẹ̀ àwọn tá a ti jó ni àbáwọn tí pẹ́yàká lóòrò tó dáwọn tó rẹ̀ sí bí òkú wa náà ọlọ́mọta àgbàlẹ́ sí lọ́wọ́ ìṣẹ̀kan wa ọlọ́kọ́mọta ọmọ wa sí àgbáńtà sí òkú náà. a ń ṣe afẹ́gbéyẹ̀wò lónìí òun náà ni pé ewu gbogbo ní níbi àgbẹ̀fà ọ̀rọ̀ wo ní bẹ lórí àgbẹ̀fà ọlọ́dàkùn mẹ́tì wá ní mọ́bìtì ọlọ́mọ́sí mọ̀náfàtì wa mọ̀náfìtì tí ó ti dáyé wa àgbẹ̀fà àpàdà bálà yìí lé gbogbo ibi tó pín sí gbogbo tó wá lè wò ó dé ọlọ́dàkùn mẹ́tì wọn rà lọ́wọ́ o ọlọ́mọ́bí tàdánwò fún wa àtẹ́wò ní tí ó mọ̀ báwọn èèyàn káwọn èèyàn ló ń tì mọ̀ bára wọn lọ́ẹ̀ ọlọ́dàkùn mẹ́tì àdánwò ìgbógbọ́lọ̀ sí wa láti dá òwò bá ara wa ní ẹ̀yìn. tọ́ látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ wá gbàgbọ́ kí ni jẹ́ lè fà ewu wo ní bẹ́ẹ̀ lè fà báwo la tún wá lè ṣọ́ ara wa kúrò níbi káwa náà káwọn lọ kó sínú àlùfáà tó káwọn wá sọ náà rèé. èyí tí èsì lọ́lọ́ nínú èyí tí èsì lọ́dọ́gba mọ̀hánà sọ̀rọ̀ máa wà ní ìwọ̀sọ́lá ọlọ́dà àwọn ọ̀rẹ́ inú àdánwò ni fóníwà tí kí ń bá ń sọ̀rọ̀ àdánwò sì ní káfò oníwà tí ó fìfẹ́ ẹnu wa ilé ní ọlọ́mọṣẹ́ àti òjèjìrì qala Allah qala rasuluhu qala sahaba àwọn tó ń pariwo ìsàlùwà kọ́lọ̀ wọ́n nìkan tó kó sí ariwo náà kàn pa àwọn náà láwọn ní títí wọ́n náà àwọn ẹ̀gbọ́rọ̀ máa tí nígbàtàwò dáyé láàmú Allahul musta'an ọlọ́mọṣẹ́ àṣàlẹ́kùn àgbọ́yé wa awalan kí ni jẹ́ annifaq kí ni jẹ́ annifaq a gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbóye kí ni jẹ́ bẹ́ kátó wá máa kí lè wú bẹ́ kátó wá bọ́ sí pele kẹta wa pé bóò láti fẹ́ wa kúò níbi ewu bẹ̀ àkọ́kọ́ tá a fẹ́ kọ́ lè ní àlàyé tá a sì a fẹ́ ṣe àlàyé ń pa láburú ní tá a fẹ́ sọ̀rọ̀ parẹ̀ yìí láburú tẹ́yìn tọrọ kó dẹ̀gbẹ̀ sí ayé yàn a fẹ́ kọ́ ń pa burú ni àmá ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ kan náà àwọn àfó olóni ni ó ní àrọ́fùtù ṣarra láàrin ṣar wà láti ó ní wọ́n wádìí ń pa tí ń já burú mo wá ma burú mo sọ pínpín kí ní jẹ́ ká mo dá kàmà ó wá di kí ní àgbákò òun wá tí ń jẹ́ bẹ́ẹ̀ ó ní láàlì aburú tí mo wádìí rẹ̀ tí mo ní mo fẹ́ mọ̀ yìí ìmọ̀ lọ́rẹ̀ aburú torí náà bá àdìmọ̀ ó ẹ̀kọ́ mo ṣe ń lọ ń pa burú mo fẹ́ dá burú mọ́ kí lè bá sọ́ra mi kò bí aburú mo fẹ́ dá aburú mọ́ kémi náà lè mọ́ fọ́ọ̀lù sínú aburú afáwa ni wà mẹ́lẹ̀mí yá àrífi ṣáró ẹnikẹ́ni tí ó bá lọ rí wádìí aburú kó dá burú mọ́ ìyẹn kààfì yóò sì máa wẹnu aburú náà ìṣẹ̀jẹ̀ tó sì ṣe pé nọ́mbà ní a mọ́ kọ́ àwọn mọ̀nàfìkì wá nọ́mbà wọn ló yẹ kó wá kódà nu bitaburú ní dé bí tí ń wẹ̀ nínú wa mọ̀nàfìkì yìí ó ní òtún wá mọ àkíyèsí àwọn èèyàn pẹ̀lú pé mọ̀nàfìkì ni wọ́n bọ̀tí tó jọ ń bọ̀lù sínú ẹ̀ jù àwọn tó máa ń bára wọn bẹ́ẹ̀ nínú tó máa mú wọn bára wọn bẹ́ẹ̀ ni pé àìdá aburú yìí mọ̀ àlẹ́ni bá ti dá aburú yìí mọ̀ yóò wá mọ yẹrẹ wò pé ìjọ wo ti wà nú aburú yìí àbóhun wà mẹ́ àbóhun òsì ń bẹ́ ọlọ́dàkùn mọ́já wo wà nú ẹ̀rùn àwọn afẹ́ mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ lénìí láàrin ṣàm kìí ṣe torí pé àánú àfẹ́ mọ wà múnáfì kíkọ́ wàlá ti ń lè tọwọ́ kírì torí kábà lè ẹjá kọ́ gbìyànjú àti dáadáa máa pé kí ni tí wọ́n pè ní àmì park níbo sì ní ìtànpè ní àmìfà níbo ni ó ti wá gbólóhùn ìgbólóhùn èdè lárúbáwá ni ìdí lárúbáwá máa ń pè ní nìfàkù ní gbogbo tó bá ti lójú méjì ní tó bá ṣe pé ẹ lè gba ibìkan wọlé kẹ́ẹ̀sì gba ibìkan jáde àṣà lárúbáwá ìṣe lárúbáwá pẹ̀lú gbólóhùn yìí nìyẹn àwọn gbà táwọn àbó oníṣẹ̀rí abẹ́ wọbẹ̀ ìbẹ̀rún ló kàn wá ń torí àsìkò àlẹ́mẹ́ká pẹ́jù bí definition ìgbà àbó oníṣẹ̀rí ó máa kẹnubọ̀ in táwọn náà padà ń wí náà pé à ń gbàbí pé tó bá ti lójú méjì tá lè dojú kan wọlé dojú kan jáde ọ̀rọ̀ àwọn oníṣẹ̀rí àlọ́ wá jìnà sí táwọn ológa náà pè ní fáàk ìkànnà àwọn àlfáà wa al-imam ibn Jurayj alayhi rahmatullah ó al-munafiq ó lẹ́ni jẹ́ pè ní mùnáfíkì tí wà ní fákùn bẹ lára rẹ̀ man yukhalifu qawluhu fi'la man yukhalifu qawluhu fi'la ìtàtí wá kọ́kì nínú kó ní kálukú dáma tí wọ́n náà mọ́ jẹ́ rẹ̀ wù a ní ẹjọ́ pé ní mùnáfíkì ọ̀tọ̀ ni tí ń jáde lẹ́nu ọ̀tọ̀ ni kí ń wù ní wá ètò wá sàánú wá òun wà sí rúhù alẹ́lẹ́yẹta ẹni tó ṣe pé gbangba rẹ̀ káàbá rí báyìí ọ̀tọ̀ ni bá ti ń rí ẹ̀ àmọ́ tó bá kú àwa àti ẹ̀ ní kọ́rọ̀ ọ̀tọ̀ ni kí tún sọ bó bá kú òun nìkan ní kọ́rọ̀ ọ̀tọ̀ ni kí tún rò lọ́kàn ọ̀tọ̀ ni kí ń ṣe níṣẹ́ kọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ kò jọra wọn wà mọ̀dìkọ́lùhù mọ̀kọ̀rọ̀jà ẹjọ́ ẹgbẹ́ bó bá gbàbì kan wọlé báyìí jẹ́ bíbẹ̀ ó ti ń bọ̀ nánú ó kàn gbàbẹ̀ wọlé ní ọ̀tọ̀ níbi tí ó gbà jáde wà mọ̀ṣẹ́hádùhù mọ̀gbìyìnbà tí ń bá ń bẹ lọ́dọ̀ yín tẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ bó bá kúrò lọ́dọ̀ yín tán ọ̀tọ̀ tún ní tẹ́ mọ̀ gbọ́ pé ń ọ̀kan nù jama oníkálukú máa yẹra rẹ̀ wò tẹ̀gbà tí wí bẹ̀rẹ̀ bí àrọ́pùtù ṣarọ́ láàlè ṣarọ́ alamusa sàánú wa nínú al-Mu'jamul Wasit àmọ́rọ̀ kan náà jáde ń pa tààrà ń pè ní al-Munafiq fẹ́ ọ̀nà àwọn oníṣẹ̀lẹ̀ àà ọmọ ẹbí tú pé tààmà pè ní monafik a ní almonafik man yukhfi al-kufra wa yuzhiru al-iman man yukhfi al-kufra wa yuzhiru al-iman ó lẹ́n tó ṣe pé tí ó bá máa tí ó bá máa sọ̀rọ̀ báyìí ẹ máa rí mi pé mùmìnì láàrin ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ mùmìnì ni aṣọ ọrùn rẹ̀ aṣọ mùmìnì ni eré ẹsẹ̀ rẹ̀ ìrìn múmi níní àmọ́ ó kàn fi ìmọ̀ ni ìǹkí fi ń pamọ́ òníwá àlùkò fún afọ kan àfáàní aláfo ya kọ ọlọmọdé àti yín kò wọ́n máa ní yóò dùn rún wà yóò dùn yín rún sọ́dọ̀ àkọ́. ẹjẹ́ pé gbòòrò bá pàdé yín yóò ṣe bí ọ̀rẹ́ rẹ̀ yín àmọ́ fi ìjọ rẹ̀ hàn ní ìjẹ́ ọ̀tá gangan ní mẹ́nu ọkàn rẹ̀ ní tí ó rò sí inú ọkàn kò jọ ọmọ tẹ́yìn rò sí wọ́n ní ká tiẹ̀ lámọ́lẹ̀ wà mà ní yóò dè èrò kìlá àfàmà yóò bò déènì ẹni tó yẹ pé ọ̀tọ̀ ni tó dì ọkàn ọ̀tọ̀ ni ti ń sọ gbangba nífàkùnrin o nífàkù orí o Ibn Manzur al-Afriqi oní ọ̀sọ̀rọ̀ pọ̀rọ̀ ìyá lè Misri alayhi rahmatullah ọlọ́mọsá bá wá kẹ́ inú lisanu al-arab ó náà ní wa qad takarrara fil hadithi dhikru lil munafiqi wa ma tasarrafa minhu usman wa fi'lan wa huwa ismun islami lam ta'rifuhu al-arab lil ma'na al-makhsus yóò wá máa dá sọ́bù ìṣekèfèrè rẹ̀ jama mùsùlùmí gbogbo táwọn àlùfáà yìí sọ pátápátá gbogbo ẹ̀ náà nǹkan kan náà ló ṣe padà sí alàlábàtú muhammad ibn salim ibn hussein òun náà sọ̀rọ̀ nípa kí la ń pè ní nifaq ó ní tó ń pè bẹ́ẹ̀ ni dukhulul mar'i min babin wa khurujuhu min bab ó ní kẹ́nìkan jẹ́ bá nígbónú kó wá kan wọlé ń bí ọ̀rọ̀ wọ̀kúrújù mi bá bọ̀bọ̀ ti gbà bí wọlé tí a ti rò pé bí a ti sọ náà nù ó ti gbòrò kó ti kẹ̀kù ní jáde ọlọ́ntakù mọ́ta sànù wa ọ̀ bàbá wo gbogbo ta kàálẹ̀ yìí a rí pé ìjà ń pè ní mò náà sì kí òun ni ká máa ṣàfihàn ìjà kejì tí àgbésọkàn nífàkùnrin ká tó wá lọ mi definition yìí àwọn kiri kan wá ń bẹnu ṣẹ̀ríà àwọn kan bẹ ka látọ̀dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí ó pé tẹ́wọ̀n bá gbàgbọ́ yé rẹ̀ ọ́fẹ́ ní ṣe tán wínà kan ní láti gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ láàrin yìí ló ma lo wa yìí orí àdábì bẹnu lé pẹ̀lú ìyànláwà Aisha radiyallahu anha èmi àti wá ń bẹnu lé mọ́kànlẹ̀ ìgbà ti kalẹ̀kùn nù bójú wá kalẹ̀kùn salamu alaikum bá anábì ti gbóhùn rẹ̀ anábì ni bí ìsà akhul ashira bí ìsà akhul ashira alágbàkú èèyàn ló dé yìí anábì fi nǹkan bú omi ìròyìn ọkùnrin náà pé èèyàn bú ló dé yìí ẹni tí èyàn bá dòwò pọ̀ ló dé yìí ẹni àìjírí olóde gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀dọ̀ tí bá ń tàbí lọ́bí sọ tẹ́lígbà kò ní lọ́wọ́ di pé sílẹ̀kùn fún gbogbo wọlé tán ń wọlé fàhásàláhù wàbáṣì adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó rẹ̀ nípàdé rẹ̀ ah ẹmọ wọlé ẹmọ ẹpẹ̀lẹ́ ẹkábọ̀ ẹwà ẹ̀dàkùn gbọ́nà dáàdínábì wí ń gbà ọkùnrin yìí kalẹ̀kùn àti dáàdínábì padà ṣe ń gbò wọlé tán ṣé ó ṣe déédé ara wọn ní àbóyàtọ̀ ọ̀tọ̀ síra wọn ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn sá àyíwá ẹni tí kéwò bá wá yé yóò nìtọ̀ sílẹ̀ ẹgbẹ́ pàdánàbì báyìí ó kéwù ni ò yí ọ torí bí àdìsí nìtọ̀ bá kàdélé àdánàbì wá sàlàyé yálà wa Aisha radiyallahu anha ó wá bí ànábì bẹ̀rẹ̀ pé a èé ṣe nígbà ọkùnrin yìí ń kalẹ̀ pọ̀tọ̀ ní gbónà tọ́ rí gbótọ́ wí rẹ̀ ànábì ìgbó tó wá wọlé tán nǹkan ní lọ tún sọ yìí ànábì ní bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ ànábì ní sọ́rọ̀ àwọn èèyàn kan bẹ lórí ayé ayé tàbí yìí ìṣàrò náà ẹni ó burú jù ní àwọn èèyàn man akramahu nasu ó lẹ́ni táwọn èèyàn ń pọ́nlé àmọ́ wọn àpọ́nlé torí kó dìsáàbù àpọ́nlé ìtìkọ́ aṣọ́rẹ̀ wọ́n mọ̀mọ̀ pọ́nlé torí kí ni torí aburú sí ń bẹ lọ́wọ́ rẹ̀ ilé ẹ̀bá pọ́nlé ó lè fẹnu ó lè fi jẹ́ kí ni ó lè fi pàtí jẹ́ káàdì kan náà ni mọ́ ń kọ ó lè fi jí ń kọ ó lè fi jẹ́ kí ó lè fi pàtí jẹ́ láti wá àpẹẹrẹ ah, amẹ́dìmọ̀ pé ah, ẹ̀ṣájà

mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe bí ẹni jọra wọn àmúyàtọ̀ nínú ṣẹ̀ríà ẹni burúkú mẹ́tẹ̀ẹ̀ta ò ṣe papọ̀ kódà ìkannú ẹ̀ ń bẹ ìdàpẹ̀dàlùmọ̀dàrọ̀ kúlùkùlùmọ́mìn nínú wàtá gbọ́dọ̀ bá lọ́wọ́ olùgbàgbọ́ òdodo ni ó sì fẹ́ fara pẹ̀lú àwọn definition sáà mú wá àmọ́ kí lójú ó yàtọ̀ èrò ògbó ọlọ́run básìkò bá gbà wá nígbà bá débẹ̀ àmọ̀ ìyàtọ̀ rẹ̀ ó ṣàkóso ìdáǹpẹ̀ ní nìfàkù rí nìfàkù ni kọ́ ṣàfihàn ìdàkejì tí ń bẹ nínú ọkàn rẹ̀ ẹwà rí nìfàkù táwọn yìí oríṣi méjì ni oríṣi mélòó oríṣi méjì kẹrí oríṣi méjèèjì tó jẹ́ yìí náà kò ó ṣe pé definition ni ó yàtọ̀ definition yìí ọ̀kan náà ni a má àwọn nǹkan kan tí rí definition yìí bí a bá ti wà yìí ló padà bí wájú ó pín méjì wọ́n ní kan ní al-nifaqu al-i'tiqadi al àwọn àfáǹgbà míì wọ́n pè ní nifaqu al ìgbà míì wọ́n pè ní al akbar èyí tó tóbi jù nínú wa mùnáfíkí ìkejì ó ní annifakul amali àbíká pé ní annifakul asghar èyí tó kéré nínú wà mùnáfìkì tẹ́láti yìí tó kéré àti yìí tó tóbi nǹkan ẹyọ kan náà ni ó sọ méjèèjì nifak but ibi tí méjèèjì bá ti ń wáyé tí kan tó bá ti wáyé láti wá mọ̀ pé nìfàákù lákíbàrù ní ká pẹ́lẹ́ ní àbí ànìfàákù al ṣẹ́rí ìdápe ní àmì fákùl akbar ẹnikẹ́ni tó bá ilé bára rẹ̀ ń bẹ́ fọ̀húwá mùnáfikún khalidun mukhalladun fi nari jahannama yawmal qiyamah bal fi darkil asfali minan nar afani allah iyyakum Allah kò la nya tin kun be ani fákùl i'tiqadi ẹni bá bára rẹ̀ ń bẹ́ àwọn gangan ni munafiki nu sharia irú wọn àwa wọ́ọ̀sì ju ordinary kèfèrí lọ irú wọn bó bá dàlù kìá mọ́ ọmọ náà tí ó ṣe gbére nínú náà òní wọn èyí ò nìkan wá kọ́ ìsàlẹ̀sàlẹ̀ jahannama lọ́lọ́wọ́ bá máa ń torú wọn tí ọlọ́mọ tòmí àti ilẹ̀ ọlọ́mọ ṣe wá lórí ní park àti àlà akọbárò mínú wọn asọ̀rọ̀ mínú ọlọ́kùn làwọn kò níbi wẹ̀rẹ̀ yìí. èwo ni àdìfá kọlẹ̀ ẹ̀ṣẹ̀ pààdé ó ní nífàákù ojú méjì bí ọ̀bẹ téèyàn bá ń lọ rè ń ṣe níbi ọ̀rọ̀ tawhid àti iman níbi ọ̀rọ̀ tawhid àti ọ̀rọ̀ iman bàbá débi ọ̀rọ̀ tawhid níbi ká sọ lọ́wọ́ ọba kan ọ̀rọ̀ imani ìjọ abá ti rẹ́ díẹ̀ kébi ọ̀rọ̀ imani òun ó wá ń lojú méjì mẹ́ òun náà imani lẹ́nu ìfẹ́nu sọ la ila illallah وأن محمد رسول الله أوكا نكلم والإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والإيمان بالقدر إذا نكبه بقوة àmọ́ lẹ́yìn pé fẹnu pé nínú ọkàn rẹ̀ kódà kò ní ìmá níbi wùjúdìlá débi tí ó gbà kó nìkan ló lẹ́tọ̀ sí ìbáàdà nínú ọkàn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ sáwọn màláíkà oníbó ti mọ́ ìgbàgbọ́ rẹ̀ sáwọn tírà Ọlọ́run oníbó ti mọ́ jọmọ́ irú eléyìí ẹnikẹ́ni tó bá ilé bára rẹ̀ ń bẹ́ẹ̀ ó ti bára rẹ̀ nínú àlèfáàkú àlèàjẹ́kọ́àbì ó ti bára rẹ̀ ń bí àlèfáàkú àlèàkàbà ọlọ́dàkùn mọ́já gbogbo ara wa bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n lè bá ń bẹ́nu ọ̀rọ̀ rẹ̀ kèfèrí lòun àní kí ẹ tó wọ́ọ̀sì ju kèfèrí lọ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tánà wọn gba Islam ẹ̀ẹ́dẹ̀ ló pé la ilaha illallah abátàdánwò bá dé ẹ̀yìn gẹ̀rẹ́ tó lọ bí jẹ́ kí pàtẹ́wọ́ lè fákù kìkọ́ dín ní o gbogbo ẹni tí ìyá rẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ẹni tí bàbá rẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ wàláì máa bọ́ kọ̀rọ̀ kan sì máa sunkún máa wá sunkún ní lójú wọn pé a ẹ dákun ẹ má ṣe báyìí má torí pé wọ́n ń fẹnu pé ímánì ni ọ̀tọ̀ ní tó ń ṣe nínú èròǹgbà àwọn tẹlomi ń bẹ yóò fẹnu pé imán àmọ́ ẹjẹ́ ká tó tọ́jú eégún lẹ̀ ẹ̀sùn bá ń bẹ̀ ní kéjì máa ń sìn tó ń sọ ọmọ lọ sí náà lẹ́yìn eégún ó lè pàtì mọ́ra imán ó pàtì mọ́ra tawhid hada nifaqun i'tiqadi wala mukhrijun min al-millah وصاحبه كافر خالد مخلد في نار جهنم بل في الدرك الأسفل من النار فلا نقول لواكم به وسواني كنا وكفرين iná kéjì òun wá ní ànífàákù làámàlì ànífàákù làámàlì ó ní kéèyàn ti fírì níbi ọ̀rọ̀ ìmánì níbi àkídà níbi ìmánì ó gba ọlọ́run ọba gbọ́ kò dá nǹkan mí papọ̀ mọ́ kò máa pariwo Allah kó tún máa pariwo nǹkan mí ó dàbí ilẹ̀ Yorùbá a ti ń polówó nífàákù fúnra wa bí ìmánì ọgbọ́ pẹ̀ bá ti ń fa yá àláwò títúnlọ́wí ẹ̀tùmọ̀ fa yá àyáṣẹ́ yá àyáṣẹ́ wù lọ tún wá sọ́wárí yá àyáṣẹ́ tán wí ohun kẹ́kọ́ ni wọ́n fa yá àyáṣẹ́ yá àyáṣẹ́ yá ìyí nǹkan ohun ìdá wí ni pé tó jáde sọ́rọ̀ ara rẹ̀ tó fẹsẹ̀ rẹ̀ rìn jáde máa kò jù wọlé hátàlífà ẹ̀ẹ̀tìkáàdì mukhrijun minal millah láti rí pé ọ̀gọ̀rọ̀

àmọ́ ẹjẹ́ kí yóò lálàákàlà lásán kódà kò nídìí ké gúnlé kọ́mọ rẹ̀ gẹ́gẹ́ ó kọ̀ jẹ́ gbá sí lójú oorun wàhálà dé ìgbàrá ni wàá bẹ̀rẹ̀ ọgbọ́ ibi ọmọkùnrin ò tó ayé yóò jẹ́ gbé lásán ara gbé mọ̀ nílé ayé àbíká wáyọnú àwọn àgbà àbíká wáyọnú àwọn ewé ra haúlàwàlà kó wọ́ta ìlà ana nifak nifak fi biladi Yorùbá

kí ló dé àwa àti olágbára gan àwa àti mo tẹ́bẹ́ ẹ̀rọ ní tọ́tọ́ lọ́rùn ní àwa àti lè wáyé kọ́rùn bí ogun ní bí ogun ogun bó ẹ̀rọ ní fák èyí ti kọ́ọ̀dì mú kiri ju mílíọ̀nù mìlá ó wà bá nínú jẹ́ bẹ́ẹ̀ pé inú nìfáàkù yìí ọ̀gọ̀rọ̀ àwọn tó ń pera wọn mùsùlùmí ilẹ̀ yorùbá inú ẹ̀ ti wẹ̀ láàfáà lọ́mọ kéwú níyàá tún mélòó ní àfà lẹ́lẹ̀ lẹ́lẹ̀ tọ́ka sí báyìí tí ò mọ́ sáwó mélòó ìdí ò sáwó indirectly yìí ṣe directly ìdí ò gbé pamọ́ àti ìdí ò gbé pamọ́ ẹwọ bí ọ̀rọ̀ jálàbí tó yẹ kọ́rọ̀ jálàbí ó dogun tó dín lẹ́yìn báyìí wọ́n ní ìjáwọn kan rẹ́dì sí àti káwọn polówó ẹ̀dọ́dọ́ kú ẹbàbí fák èjì káàdì múkìrìjú mílẹ̀mìlá ọlọ́dákùnmọ́já tàlámẹ́ ẹnìkọ̀kan wa ọlọ́dákùnmọ́já wo ṣe rí ibú ìlà kéjì inú nìfàkù wá ní nìfàkù láàmàlì subhanallah inú wa bá nínú jẹ́ ni pé ẹ̀ eh, ilé àti gbọ́dọ̀ wá kí ìsára ní ilé ọ̀gọ̀rọ̀ àwọn tó bá là nínú àlèfàkù lẹ̀ẹ̀kẹ̀ kọ́ bí àmọ́ rí wọn kan là nínú àlèfàkù láàmàlì ìlà kéjì ilé ní nìfàkù tó ṣe pé iṣẹ́ ọwọ́ wa làá fi wa lọ́dá kùmọ́ sí wa gùn lọ́dí ìbáyìí náà nífàákù tó ṣe pé kò dórí ọkàn lóòótọ́ ìtọ́kùn àfẹ́ kí ìmánì wa lóòótọ́ pàtí ọlọ́run agbàtányẹ lóòótọ́ ìmánì wa billahi ó dúró ìmánì wa bil malaika ó dúró ìmánì wa pẹ̀lú àwọn tírà ọlọ́run ó dúró ìmánì wa pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run ó dúró ìmánì wa pẹ̀lú nùsàárì àtijọ́ gbé ìlànà kìyàmà ó dúró ìmánì wa pẹ̀lú kádàrá ó dúró ìyíhun àti túrìkú òbí àlẹ́fàákú àlẹ́ẹ̀tẹ̀kọ́dí ó wá kú àlẹ́fàákú àlàáfàá nìfàákù tó ṣe pé iṣẹ́ ọwọ́ wa la fi ń ṣe tó sì ṣe pé ìwà àwọn mọ̀láṣìkì rẹ̀ ọdọ́ta láti bá ilé yìí ó lọ́dọ̀ ẹni tó frí ìgbòmí nìfàákù lẹ̀jẹ̀ kan dí àmọ́ ìmọ́nì tó lò níbi láà ó lẹ ìmọ́nì tó ní sójúṣe ọlọ́run ó wíìkì ìmọ́nì tó ní sálùkùrù ámì ó wíìkì imani tó ní sí àwọn màláíkà ó wíkì imani tó ní sí òpin ìdàlùkìyàmọ̀ ó wíkì imani tó ní sọ́rọ̀ kádàrá ó wíkì so tẹ́rí wíkì tí imani yẹn wíkì yẹn àwọn ìwà àti ìṣe tí bẹ lára àwọn mùnáfìkì ojúlówó lára àwọn ní ẹ̀mì ẹ̀tẹ̀kọ́àbì àwọn ní ẹ̀mì àwọn bá gbogbo ẹ̀ lọ́wọ́ sí náà ìyíò làwọn tó pọ̀ lọ́rọ̀ tí ká nàbí mana ayatul إذا sala ìdá haddasa tàbí wa ìdá wa'ada akhlaf wa ìdá tumin khal wa ìdá khasam kama bí riwaya fajar àwọn ìwà ilé yìí ọwọ́ mùnáfìkí láti mọ́ ń bá a mọ́ jẹ́ rí bárùwà ìlọ́wọ́ ẹni tó bá ń kílèmù ìmánì o ní tí ìmánì ti ń bẹ lára rẹ̀ bá ti strong nìfàkùnlá mọ́lé ó wọlé sẹ́rí ewu tó wà bí nìfàkùlù amọ́lì rèé ànìfàkùlù àsùbà ìjọ tóun náà bá ti ń bẹ láàrin èèyàn tí yóò bá tètè pàkíyèsí kó sọ́ra rẹ̀ yóò sì bá rẹ̀ ní ànìfàkù ànìfàkù àfàdé aláwọ̀ yìí àtọ̀. anábìlá pẹrẹ tẹ́lẹ̀ dámọ̀ lábẹ́ na ìdá àdáta tó máa ilé sọ̀rọ̀ báyìí ẹ̀ parọ́ lọ́rọ̀ rẹ̀ ẹ̀ bàyìrọ̀ nínú kíni rẹ̀ wàyìdá bákan náà tó bá lóhun sàdéhùn yóò yapa àdéhùn rẹ̀ kò ní kò ní ṣe dáadáa wọ́n yìí látúmí wọ́n bá gbé àmánà lé lọ́wọ́ kọ́ọ̀n yóò jàmbá àmánà rẹ̀ ní ìwáyà mi ànábi ni wà ìzà kọ́ọ̀sọ́m ìjọ tó bá lóhun fẹ́ bá yẹn jà fàjárọ̀ ìjàkíjà ní mọ́jà àjàgbìlà ní mọ́jà ìjà pé èmi ti ń bàjà gbogbo yín náà jáde mọ́ bàjà ìwà mùnàfìkì ni wọn ẹni tí mo ń bá jà yìí ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe kínú ẹ gbọ́dọ̀ bá ṣe mọ́ nígbà ilé rí lọ́dọ̀ rẹ̀ iná ti yá ẹ̀dá àbí iná ti bẹ̀rẹ̀ ẹ̀dá mo náà sì kìíní mo ń jarú ìjà bẹ́ẹ̀ ajalu bí lanu ọlọ́sọ wa kó mẹ́ o ọlọ́dà kó ti bẹ́ẹ̀ sàdáwò mẹ́rin kọ̀ọ̀kan wa. ẹ̀wọ́n láwọn pé àwọn mùnáfìkì lọ́dọ̀ òun náà oríṣiríṣi ni wọ́n àmọ́jẹ́rí àtọ́nínú ìfàkùlẹ̀ ìtẹ̀kọ́ dí àtọ́nínì fákòlà amálí gbogbo wọn náà mùnáfìkì mùnáfìkì ni wọ́n amájíyà wọn ni ó kàn máa yàtọ̀ níjọ́ gbéǹde àkìyà ọlọ́dàkùn mọ́ṣáṣá ní kọ̀ọ̀kan wa ọlọ́run má fi wa mùnáfìkì yìí má wa lẹ́mìí má sì ṣe wá ní mùnáfìkì má ṣe wá lẹ́ni tí kọ̀rọ̀ rẹ̀ tí ò ní bá gbàgbà rẹ̀ mu má yìí ti wá lẹ́ni tó yẹ pé gbàgbà rẹ̀ náà yóò mọ ìyàtọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run dákùn sáánà ìkọ̀ọ̀kan wa nígbà bá ti gbàgbọ́ yìí ìpín méjì tí mo lè fa àkọ́kọ́ sí ẹja wa bọ́ sínú àwọn ibi tó kàn wá nínú àwọn ọ̀rọ̀ wa ó ní pé ewu wo gan-an ní bẹ́m̀bí kí yóò jẹ́ munafik sàwáwọn ilẹ̀ ti káàdì àwọn ìlàmàlì aláì nínú ẹni tó léwu lórí àlèhùnmọ́ àtìsìlámíyà àwọn Allah àwọn tó léwu jù lórí àlèhùnmọ́ yìí àlùmọ̀nàfìkì torí pé àkọ́kọ́ ìgbà dálùkùránì jẹ́ dárúkọ wọn amunafiki ní pé mùmùlà àdóhùn fàṣàdárò wa ní subhanahu ọ̀tá ni wọ́n

anábì gbẹ́sẹ̀ lẹ́bọ anábì pẹ́bọrẹ́ ó sì rí parẹ́ nílùú Mọ́kà ó pẹ́bọrẹ́ nílùú Mọ̀dínà àbájọ̀mọ́ inú tá anábì ò ní parẹ́ tó fi jáde láyé ó ní àlẹ́fà ogun wọn ṣòro jà ogun wọn ó ṣe kí làgbéjọ̀mọ́ ó ṣòro jà torí pé wọ́n jòkó sọ̀rọ̀ pẹ̀lú yín wọ́n mú yín lọ́rẹ̀ẹ́ kódà wọ́n tún lè máa náwó fún yín ní wàílì ọ̀tọ̀ ní tí ó máa sọ lẹ́nu ọ̀tọ̀ ní tí ó máa wù ní wà ọlọ́dàkùn má fi wọ́n ṣàdánwò fún wa kódà nígbà tá nàbí yóò sọ bí kan lọ́rọ̀ rẹ̀ káde mọ́nú ewu wọn anábì ní inna akhwafa ma akhafu ala ummati min ba'di munafiqun alimul lisan níbi ọ̀yà kan ó ní kullu munafiqin alimul lisan anábì ni in tí mo páyà jù tẹ́rù rẹ̀ bà mí jù lórí àwọn àlè ó mọ̀ nígbà tí ń bá lọ tán oníkún lo monavik ó làwọn monavik kan tí ó padà jáde àlìyí ni lisa tí ó pé ọ̀rọ̀ ẹnu wọn báyìí a máa dùn ìmọ̀ ẹ̀fẹ́ máa fi máa ròyìn wọn àmọ́ ìmọ̀ wọn kò kọjá ìmọ̀ orí ahọ́n ìmọ̀ tí ó dọ́kàn ni ìmọ̀ tí ó túbẹ̀rù ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ jọmọ́ wallahi alazim anábì sì kú tán lóòótọ́ àwọn tó fọ́jú àlè ó mọ̀ yìí pọ̀ àwọn ta ni wọ́n jọmọ́ ọmọ náà ti kú lójú ayé ànábì tó wá láwọn òun ló fún ànábì ní pọ́blẹ́mù jù àwọn ọmọ náà ti kú àwọn kèfèrí ti dà wọn àtàwọn tàbí láàmú mọ́ká gbogbo ẹ̀ bíbí wọ́n ti kó mọ́ká lọ abájá wọ́n kò ní abájá lọ Mádínà gbogbo kún ní bó ti pọ̀ sí bank lákọ̀ọ́kọ́ kọ́kọ́ kò ní abájá padà wá sí mọ́ká padà kó tó ti pẹ́ tó ṣe ìdílé ẹlẹ́kẹ̀ẹ́jì padà lọ sí abájá kó tó wá di pé tọ́lọ̀ ti ní àmà lọ Mẹdínà àmọ́ tẹ nígbà tá ànábì jagun àwọn kèfèrí lọ́wọ́ ogun yẹn wà straight forward àwọn mùnábìkì clear pé mùnábìkì rèé ànábì àwọn kèfèrí wọ́n clear fáwọn kèfèrí rẹ̀ ànábì náà dẹ̀ kojú wọn ó jagun wọn ó dẹ̀ clear àwọn gbàtà ànábì dé Mẹdínà tó gúdógún mùnábì yìí wọ́n àti kojú hàn ṣe kojú torí ìkojú orí ìbàjẹ́ ń para yín ni bẹ́ẹ̀ ni a mọ́jọ lójú àwọn ọ̀tá ìjọ kù ní pé tó ọlọ́wọ́ bá ní kó làwá kù lọ́wọ́ wọn àmẹ́ríkà bẹ̀rẹ̀ wọ́n ní against wọn ẹ ṣọ́ra fún wọn ẹ má jẹ́ kí wọ́n kó bá yín ẹ má jẹ́ kí wọ́n dà yín láàmú ṣe kìrí kí ni máa ń bí mùnà kí ni máa ń bí nìfà ìgbà wo làá tó máa ń rí mùnà fìkì ṣe rí ń jọ tí ojú ogun bá ń lé ìgbà tá ìnábi ń bẹ nínú mọ́kà tí ìsìlámù ń bẹ níbi ìyà tí ó sì gidi ń ta àwọn sàhábà rẹ̀ láyà alẹ́ àmọ́ mùnáfíkì gẹ̀gẹ́ jọ náà ìgbà náàbí tó jẹ́ mọ̀dínà sílẹ̀ tó di gẹdẹmukẹ ìgbà náà ní kí ló tó jẹlẹ̀ ní nìfàkù tó bẹ̀rẹ̀ jẹmọ́ ẹlọ́wọ́ gbogbo àdúgbò tí dáwà bá ń bẹ̀rẹ̀ máa bá bí ìmọ̀ rí náà dáwà àwọn strong torí jọ náà ìmánì tó yanjú ní mbẹ lára kálukú wọn ṣẹ́ríjọ́ tó bá ti di gẹ́gẹ́ mú kẹ́ mùnábìkí ní oyọ̀ síbí wá ìjọ ti di gẹ́gẹ́ mú kẹ́ àwọn mùnábìkí náà ó ṣe kínú wọ́n jáde àwọn náà ó láwọn ti wá jẹ́ kí wọ́n rí jẹ ń bẹ́ àwọn náà káànábì ò tó dé Mọ̀dínà ó ti dẹni tí ojú àwọn ará Mọ̀dínà ti ń wà lára ẹ̀ òun náà ti wá wà nípò ẹni tóun náà ti ń ríra ẹ̀ pé á nínú ìlú yìí kan tó dárúkọ ẹnì kankan àwọn alágbọ̀dọ̀ wọ́n kọjá nọmba one ó ti ríra rẹ̀ báwọn ó rí ẹ̀ débi pé ó ti ń ro kan pé a láìpẹ́ ìyá jẹ baálẹ̀ àbí mọ́gàjí ìlú mọ̀dínà yìí kò sì sẹ́ni tí wọ́n fi jẹ mọ́gàjí ọ̀hún tó kọjú òun Abdullah ibn Ubay ibn Salul sẹ́rí ìpalẹ̀mọ́ yẹn ti ń lọ inú rẹ̀ ti ń dùn ọkàn ti ń balẹ̀ alóǹgì ìgbà náà lànẹ́bùwà Muhammad náà dé sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá pàṣẹ káàdẹ́gbẹ̀rẹ̀ Muhammad ṣe ìgbà tánàbí wọ́n bọ́ ọmọ dínà bí bọ́ ànábì tó rí báwọn èèyàn ṣe pàdé pé àà gbàgbé ẹ̀ nọmba 1 ló nwa wà o a mọ́ pẹ̀lú ọkùnrin tó dé yìí bóyá ló nọmba 20 mọ́ torí dídí ànábì ọkọ kọ kiri sínú dídí Umaru sínú dídí sínú dídí sínú àwọn èèyàn tí wọ́n àwọn bìláàlù tí ń bẹ́ẹ̀ ó yẹ kó náà ti máa rọ pé àà ah, eléyìí kò kó tó kàn mí ọ̀nà jìn lábá ni wọ́n máa kú lẹ́ẹ̀kọ̀ kan gan bá ànábì ọ̀hún bá kú àwọn bá kí tẹ́lẹ̀ náà ah, ó tó kàn òun òun ti kú gan ó bá òkè òkè òkè àwọn eléyìí òun náà tún wá rí ànábì níbi pé òun náà ti lóun gba ìsìláàmù ni ìsìláàmù tó lóun gbà ń jọ náà àtúfẹ́ gba wàhálà fún àlùmọ́ mọ̀ ní Abdullahi bin Ubayi bin Salul ó wọnú ìsìláàmù tán kò sí nǹkan méjì tó kù tó ń ṣe ó bẹ̀rẹ̀ ní darí àwọn mùsùlùmí rú ariwo ìyáńlá wa Aisha ọjọ́lá àdìhà ẹ̀hùn ní jìnnà ni ó ṣe jìnnà ni ẹni ó bẹ̀rẹ̀ rẹ̀ tó gbé lórí jọ náà Abdullahi bin Ubayi bin Salul fìtínà tí ọ̀rọ̀ wọ́n parọ́ zina mẹ́yà ńlá wa Aisha jalada tó dálẹ̀ nínú Islam olóòlọ́ ó là àti bọ́bẹ̀ dè ní ó là bọ́bẹ̀ dè yí ààlẹ́ gbọ́ ìlà sáà a máa ń jọ́ náà táwọn mùnábì kí yìí wà bí bẹ dá nábì ń bẹ bí bẹ tí Umaru ń bẹ nítorí pé ìjọ́ táwọn mùnáfìkì bá ti ń gbérí umaru ti máa ń bẹ̀rẹ̀ sí ní fa ìdáyọ eré anábì ìgbà mílíọ̀n dá sí ń gé orí mùnáfìkì ìdánù anábì ah, orin káìká ìmọ̀ṣe bẹ́ẹ̀ gbọ́ ọba pa nísìn ìdára yóò mọ̀ wí káàkiri pé anábì ń pa àwọn sàábé rẹ̀ èyí ò gán jẹ́ ni pé àdéhùn sínú àwọn sàábé àmọ́ àwọn kèfèrí yìí ó ṣì wọn mọ́ wa fi ilẹ̀ dájú mọ́ fẹ́ tiẹ̀ bá nẹ́bí àtàwọn tá wí ìbá lọ tán àti wà lọ dé níjọ́ kan ọ̀fẹ́ fásitì ibi nílẹ̀ máa ọdí ọmọ àrùn ó ń bẹ pẹ̀lú ọmọdé ní ọkọ̀ tọ́mù nílẹ̀ àrùn àwọn adọ́rọ̀ lẹ̀ nígbà àwọn adọ́rọ̀ lẹ̀ mùnáfíkì ewu sọ́rí ó ní nìfàákùlà amẹ́lí ewu ni o ẹni ti rí tí ó sọ̀rọ̀ tí ó parọ́ sọ́ra rẹ fún un tó bá ti ń ṣàdéhùn tí ń yapa rẹ̀ sọ́ra rẹ̀ fún o tẹ́bá ń gbá mọ́ náà lé lọ́wọ́ tí ń jàmbá rẹ̀ sọ́ra rẹ̀ lọ́dọ̀ rẹ̀ o ẹgbẹ́ pé ń jọ tí jà bá dé wà ìdá kọ́ sọ ọmọ fàjà ajajílà ní mọ́ ń jà sọ́ra lọ́dọ̀ ọ̀run wọn kódà kálẹ̀ yọ̀ tán péré ló nínú àwọn àpẹẹrẹ tá ń kalẹ̀ ìṣọ́ra rẹ̀ lọ́dọ̀ rẹ̀ munafiki máa ń bí ọ̀bẹ wọ́n lè tú ìlú wọ́n lè túlé wọ́n lè tú àárín lọ́kọ láyà wọ́n tíwà àtẹnìkan bá ń bẹ tẹ́ nífẹ̀ẹ́ ara yín bí ìmúmu níjọ́ tí mùnáfìkì bá kó sáàrin ẹ̀yìn méjèèjì ẹ di ọ̀tá débi pé ẹ sì bẹ́ẹ̀ lè máa yọ ìbọn síra yín aláì wọ́n ní ewu ewu wọ́n sì ti wọnú àlè ọmọ yìí kò sì lè jáde mọ́ ọ̀làdí pàtẹ́kì yìí òṣèlú bá ti gbé anábì Umar ó wá dọ́rọ̀ lẹ̀ pé táàmà fìtínà kan táànàbì sọ̀rọ̀ pa rẹ̀ kò sí bàbá náwọ́ àwọn èrè Umar mo mọ̀ á Umar ni ọmọ kẹ́ ẹ̀yà máa sọ́rin gbọ́ ó bá níbẹ̀ ewu náà fìtínà náà ó ní fìtínà tí ó mọ báwọn èèyàn láàrin àwọn àtọkọ wọn láàrin àwọn àtàwọn ìyàwó wọn ìtínà tí ó mọ bá wọn lórí nǹkan ọ̀gbìn wọn ìtínà tí ó mọ bá wọn lórí dúkìá wọn ọ̀nì wa wà wọn ànábì sọ bìtínà ilé ìlú tọ́ àmọ́ sọ rí wàhálà ilé ìtínà tá a bá ń fúnra wa láàrin àwọn àtàwọn ìyàwó wa bá a bá ti ń kírun èrò ó máa pa ọ̀nà tá a bá ń dá mẹ́rẹ̀ bá a bá ti ń gbàwẹ̀ ẹ̀sẹ̀ tá a bá sẹ̀ǹdì àti kìnní kan fún ìyàwó wa ìyàwó wa ṣe kìnní fún wa tíyàwó náà bá ti ń gbàwẹ̀ ìyàwó ẹni ó máa pa á ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ èyí ò kọ́ ní fìtínà ó ní àmọ́ fìtínà tó ń wí fìtínà tí ó gba ilé tí ó gboko tí ó gbòdò àwùjẹ́ bá ní mo mọ̀ náà ọmọ yìí ní bẹ́ẹ̀ ni ó ní ìwọ̀n ìgbọ̀rún ibi ọ̀hún dé ni lópin ìgbà tí lẹ́kùn yìí bá ti ń bẹ ìkan àfitínà ni ò sí ilé wọnú àlè ń mọ̀ yìí ó mọ̀rún ní òkè lẹ́kùn tó ń sọ òun wọ́n padà sílẹ̀kùn ọ̀hún ni pẹ̀lú kọ́kọ́rọ́ rẹ̀ àbí wọ́n já pẹ̀lú agídí òlèyífá ni àfitínà wọ́n já lẹ́kùn ní òun pọ́n bá sì ti já lẹ́kùn rẹ̀ fìtínà ló wọlé ọmọ ìlọgbàá sọwárí bìtínà tó bá lè ti wá wọlé wọn àtó tilẹ̀kùn má bìtínà náà má bìtínà gbé dàgbé hàn àwọn èèyàn tó ń bẹ́ ń jòkó nígbà tí òdekọ́ tó nílẹ̀ má lè darí ti ọ̀rọ̀ yìí wọn à lè dá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí nílẹ̀ fún ọ̀hún ó wá lẹ́nìkan tó mọ̀ kó súnmọ́ ní ọmọ tí wà ń pè ní mọ̀sọ̀rọ̀ àwọn àlọ́rí bá wà béèrè lọ́wọ́ òdekọ́ kí nílẹ̀ fún náà Huzaifa ní lẹ́kùn ọ̀hún òní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu. Ṣé Umar gangan lẹ́kùn Umar ni wọ́n fi tipátipá já ǹjẹ́ ẹmọ súnmọ̀ fi tipátipá já ní pa á. Ìjọ tí wọ́n ti pa Umar nú àlùmọ̀ yìí, ọwọ́ àwọn tanikú Umar ti wá ọ̀rọ̀ náà mọ̀láàdì sí tó ṣe bí ẹni wá gba islam tó wá láti ìlú wọn bí ẹni wá gba islam ó gba ìsìláàmù tán ó mọ̀ gbà sínú ìlú títí ló ṣẹlẹ̀ ó wá fẹjọ́ ọ̀gá tó ó ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ó wá fẹjọ́ rẹ̀ sun Umar ibn al-Khattab igbó gá mi owó tí fún mi ò tó mi kò ṣe kí nìkan Umar igbó owó tó ní fún ọ tó yìí àdéhùn ìjọ lówó ni àbódíkù ní àdéhùn ó ní á ah, àdéhùn tàbí ṣe náà ni á ah, tó bá ti wá jádéhùn kò jàmbá rẹ̀ ó pè rẹ̀ ń jọ náà lẹ́jọ́ ní agreement meanwhile àwọn eléyìí náà ni kórìíra ìsìláàmù ń bẹ lọ́kàn wọn àwọn àṣẹ́kùbọ̀ àwọn àrọ́mọdọ́mọ Abdullahi ibn Ubay ibn Salulu ni ṣe tí àwọn tó ṣe mùnádìkì ni wọ́n òyìnrán àwọn ìran ni tí wọ́n ní Islam kẹ máa wo obi mọ́rù ṣe wá bá sóótọ́ ọ̀rọ̀ tó ó mọ́rù tún padà ránṣẹ́ sọ́gá rẹ̀ náà wá lóòótọ́ mo bá sóótọ́ ọ̀rọ̀ pàdé òye nìí àmọ́ tó o bá ní ìtọ́ tí lè fi kún owó oúnjẹ rẹ̀ dákun bá fi kún jẹ̀mọ́ ládùúrú bí umaru ti ṣe ǹjẹ́ mọ̀kọ́kùnrin náà torí ìṣẹ̀lẹ̀ yìí ó sì fojú wo umaru pé àwọn tí ò jẹ́ káwọn gbádùn ayé náà lélẹ̀ yìí ìwọ náà ọ̀sìn pẹ́ láyé mọ́ òun ló mọ̀ọ́mọ̀ lọ múdà ló pa umaru lásùbà àjọ náà ìjọ wọn ti wá pa umaru tí ó tún máa ń lo ti jẹ ẹ̀rọ ti bọ́ sórí àlébà ṣagbádùn lóṣù láwùn mọ́ ewu tí ń bẹ́ lè fáàkù lẹ́rí wọn ewu tí ń bẹ́ lè fáàkù kan wọn lè fáàkù ìjọ tó bá ti ń wo àárín àlè ó mọ̀ ẹ máa ń fọ ni lè fáàkù ní wo àwùjọ kan ó máa ń fọ ni sàwá àlèfáàkù lè ti kọ́ ní àwọn lè fáàkù àlàámàlè ìjọ tẹ bá ti gbé àkójọ kan kalẹ̀ kódà bẹ́ẹ̀ tí ní wà sí ẹ̀rẹ́mọ́ ti wà sí kíní kan dá wà lájúlọ́bì kíní kan dá wà kíní kan dá wà kíní kan kíní kan bí mùnáfì kí bá ti ń bẹ láàrin yín ẹ̀ ní pẹ́ túká ẹ̀ ní pẹ́ tẹ́ fi túká tó ẹ́ tẹ́ ní ìfákòsì ìgbà tí mùnábì kí sì tó máa ń wá oníjọ́ tí dẹ́kùn bá ti ń ba yìí dáwà ẹ hálù sí dáwà ilẹ̀ Yorùbá dáwà súnà wà ilẹ̀ Yorùbá nígbà àwọn èèyàn fi ebi ṣe dáwà súnà wàhálà ọmọ kọjọ náà ti wọnú suna àwọn mùnábì ti sawa arinyi. yìí àwọn mùnábì kí arinyi dá àárín yín wọ́n máa bàgàbàǹjẹ́ bí kún wọ́n máa fojú eléyìí báwọn eléyìí lò ojú eléyìí báwọn eléyìí lò àáfà ní ọmọ àwọn ìyá àkọ́ ọlọ́dà kọ́mọ́tà láìmí àfihàn ewu alákọ̀ọ́kọ́ rèé lórí ìfà ewu èyí tá a wá wí yìí ewu ní ń bẹ lórí gbogbo àwùjọ tí mùnáfíkì bá ti wà ewu ẹlẹ́ẹ̀kejì tí bẹ́ẹ̀ bí ní fáàkì ewu tí ó bá mùnáfíkì as an individual ó ní kí kò sí sí àlìjẹ́nà tó lè kóríire báyàn ẹjọ́ tí mò náà fi kí bá ti ń ṣe rú ẹ̀ èrí burúkú òun mà kí aláṣẹ dànù ni mò náà fi kí èmi àti ń ṣe gbọ́dọ̀ mọ́ sọ́ra pé ká má jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun lẹ́yìn tàwọ̀sẹ́yìn lẹ́yìn sọ́lá iṣẹ́ wo ló tún tóbi jù nínú àwọn tẹ́ta àmọ́ ṣe islam lẹ́yìn tàwọ̀sẹ́yìn lẹ́yìn sọ́lá iṣẹ́ olótú tóbi tí ládà rẹ̀ mọ́ ń kàkà jẹmọ́ aljihad aljihad iṣẹ́ bí lílà ajagun sójú ọ̀nà ọlọ́run bí mò náà bì kí bá jagun sójú ọ̀nà ọlọ́run ó sì àṣígbà anábọ̀ Muhammad sallallahu ó ní alqatlu salasa ó ní ká pààyàn sójú ọ̀nà qatala bi nafsihi wa malihi fi sabilillah ó lẹ́n tó yẹ pé ó fẹ̀mí rẹ̀ lẹ̀ olùgbàgbọ́ òdodo tó gbọ́lọ̀ ń gbọ́ ó fowó lẹ̀ ó fẹ̀mí lẹ̀ ó wà. hatta idha bá pàdé àwọn bá bẹ̀rẹ̀ wọ́n bá jà wọ́n bá jà wọ́n bá jà jà yóò lọ síjà tíjà yóò lọ tíjà yóò bọ̀ anábì ni wọ́n padà wá pa aṣojú ogun náà ìyẹn olùgbàgbọ́ òdodo rẹ̀ anábì ní fadhalika ash-shahidu al-muftakhir fi khaymati Allah tahta arshihi la yabduluhu an-nabiyyun illa bi darakati an-nubuwwah anábì nínú ẹni tó kúrukú yìí ó lóun gangan ni ṣèyí dí ṣẹ̀yídí tí ó rí fáàrí ṣe lábẹ́ àlè ara sí ọlọ́run bá jọ gbéra kìyàmà anẹ́bì ní ibi tí ipò rẹ̀ ó dé wájú ọlọ́run pé wọ́n pa sójú ọ̀nà tọlọ́run anẹ́bì ní àwọn anẹ́bì ọlọ́run gan wọ́n nífẹ̀ẹ́ nípò jù lọ tí è bá ṣe pé wọ́n ní dárọ́já tó nùgbò wà ìjà anẹ́bì wọn nìkan lẹ́bì mẹ́yàtọ̀ láàrin wọn kárí kò sí ìjà lára wọn ni òun gan ti dé irú kò náwà ìran àkọ́kọ́ rèé anábìíní wà rọ́jòlù mọ́ọ̀mìnà kọ́rọ̀pà àlẹ́ anáfíyì mìíràn dùnú bí wọlọ́kọ̀táyà anábìíní rẹ̀ lẹ́ẹ̀kejì olólùgbàgbọ́ òdodo tó ṣe pé gbọ́lọ̀gbọ́lòtọ́ àmẹ́sẹ̀ náà ìwà ìṣẹ́pọ̀ ìwà ìṣẹ́pọ̀ ọlọ́lọ́gbọ̀ ẹ̀sìn bá délẹ̀ jáhàdà bí náfíhì wà máa lè ibi ìsẹ̀mí ìlà ó náà bá lọ jihad ẹlẹ́sẹ̀ ni bá ó bá lọ jihad onídìí náà ni ó bá lọ àbẹ́bídáta ìdá lẹ́kẹ̀ẹ́ àdún ó wá bá wọn sápàdé lójú ogun náà kọ́ọ̀tàlẹ̀ àti àkútìl ó wá bá wọn jagun tó wá pàákó ju ogun yìí anábì ni mọ́ṣíyà tó tó lóògbò wà kàtàyà anábì ni gbogbo ẹ̀ṣẹ̀ tó bá tẹ̀ ọlọ́wọ́ sì kódà wà ó di kìlàmì àbẹ̀wà àbìlẹ̀ jannati máa ṣáà wọ́n tún wá sílẹ̀kùn tó bá gbùkún lọ àlìjẹ́nà bí kún gbàbẹ̀ wọlé fa ìnàlá samaniyata abuwab anábìnrin lẹ́kùn mẹ́jọ ní mẹ́fọ́ gbàlìjẹ́nà wọ́n ní kó wọ́bẹ̀ wàlìjẹ́nàmà sábà àti abuwab anábìnrin jannama òun sì nílẹ̀kùn méje àlìjẹ́nà ó nílẹ̀kùn mẹ́jọ bá àdúhà àbùdálùbá mi tó ń ti bó ti jẹ́ lẹ́sẹ̀ tó ìdà tí wọ́n ti fi pa sójú ọ̀nà ọlọ́run ọba yìí níjọ́ wọ́n ti fi dà ní sá wọ́n ń sá gbogbo ẹ̀ṣẹ̀ ara rẹ̀ dànù níjọ́ ẹ̀jẹ̀ ti ń sàn lára rẹ̀ àwọn ọ̀ràn tó dá ní sẹ̀kú lára rẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ni wọn lọ́dún lónìí monafik ó ní ìrẹ̀lẹ̀ kẹta ó wá rẹ̀ tó ṣe pé monafik ni jahada bi nafsihi wa malihi òun náà jákú pẹ̀lú ẹ̀mí rẹ̀ òun náà jagun pẹ̀lú dúkìá rẹ̀ hátà ìdá lákìyà làádọ́wù alábìnrin kódà ó tún pàdé àwọn ọ̀tá islam kan tala fi sabilillah ó tún jagun pẹ̀lú wọn lójú ọ̀nà ọlọ́run ọba hátà yóò pẹ̀tà títí tí wọ́n ti wá pa síbẹ̀ anábìnrin fa inna dhalika fillah anábìnrin mò náà fi jí ìtẹ̀ tó ti anábì ni ìdá máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni o àmọ́ kìí ṣe bí ẹ̀ṣẹ̀ mọ̀nàfì ọlọ́dà kọ́ máa fi àdánwò kàn wá ó léwu o èmi àti yín sì gbọ́dọ̀ mọ bẹ̀rù lórí ara wa pé báwo làwa náà ṣe ní mọ bára wa nínú wàyí tó bá tún wá dijọ́ gbé ìdàlùkìyà rẹ̀ olúwa ní innal munafiqina fi dárùkì àtúfálì nínú náà wà láǹtẹ́jìdá lahum nasira ọlọ́dúnwá tó wá dálì kìyàmọ̀ mùnáfì kí ní gbogbo èèyàn bá ń bára wọn láwọn àyè kọ̀ọ̀kan ní ọ̀nà ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹja ànámọ́ lòun ti bá rẹ̀ kódà kò wá ní rí olùrànlọ́wọ́ kọ̀ọ̀kan tí yóò ràn lọ́wọ́ pọ̀ ní ìyà tó ń jẹ́ fọ́yà máa ṣára ní <clears throat> Eh, wàdúgbọ́lọ́dọ̀ ọlọ́run wàdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àwọn akọjá kájẹ́ bẹ́ẹ̀ láà láà mọ́pọ̀ kàbà lórí ààrẹ àwọn ìròyìn kan bẹ ìròyìn ní fáwọn ọmọ fi kú máa jẹ́ rẹ̀ wò ṣe ń bẹ láàrẹ àbí òsí láàrẹ alákọ̀ọ́kọ́ ìzẹ̀háàrù kí láàbí máa yóò tínú munafiki ọ̀tọ̀ ni tí ó mọ̀ bẹ lẹ́nu nínú wọn ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ sọ lẹ́nu ọ̀rí bẹ́ àbọ̀ ọ̀rí bẹ́ máa jẹ́ rẹ̀ wò ìjọ tó bá ti rí bẹ́ẹ̀ kódà bi bí ọjà níbi ọjà tó ń tà lọ sí wúrú wà bẹ́ẹ̀ fúra sí rẹ ti ń ọjà ọ nímọ̀gbà tó padà mọ́ ṣe bí ẹ̀sìn tó bá ti ń ṣe bí ẹ̀sìn ọ tó padà gbé níbi ọ̀rọ̀ àkídà tó bá lọ èyí ti kọ́ ọ̀dì ọjáde kú lọ ọlọ́ni bẹnu àwọn èèyàn ẹni tí ó mọ̀ fẹ́nu ẹ̀ṣọ́ yíké onígbàgbọ́ sí Allah wa bil yawmil akhir oníwàsí tó gbéjà al-qiyamah wa ma hum bi mu'minin ọlọ́ni rọ́sì ni wọ́n èyí tó lùgbàgbọ́ òdodo yukhadi'una Allah walladhina amanu wọ́n ń tan lọ́wọ́ ọba jẹni lọ́dọ̀ ara wọn wọ́n sì ń ta àwọn olùgbàgbọ́ òdodo jẹni lọ́dọ̀ ara wọn wa ma yakhda'una illa àwọn ò lè wọn náà ń jama ìwọ náà wá yẹ rẹ̀ wò Allah subhanahu wa ta'ala tó mílọ̀ al-Qur'an olúwa ni yaquluna bi afwahihim ma laysa fi qulubihim Allah ní tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí in tí wọ́n ń sọ lẹ́nu wọn kìí ṣe tí ń bẹnu ọkàn wọn wallahu a'lamu bima yaktubun gbogbo dárò fáwọn fipamọ́ yẹn ìnà ọlọ́wọ́ bá ń gba gbogbo ẹ̀ ọlọ́dá kùnrin sì wá mọ̀ náà bèbè yìí náà wí yẹrẹ wò sí òsì lára ẹ̀

sí ti ń bẹnu súrátù táwùbà nínú àṣírí wọn tọ́lọ́wọ́ bá wá tún sínú súrátù táwùbà inú súrátù ìbákọ́rọ̀ lọ́wọ́ bá sọ̀rọ̀ ń pa àwọn náà mùnàfikù ọlọ́dàkùnmọ́ sí ní àfihàn mùnàfikù nínú àwọn ìròyìn wọn tí ń bẹ lára mùnàfikì tí wọ́n náà gbọ́dọ̀ mọ́ yẹrẹ wò ó ní alìṣẹ́kìdú wà dọ́gìnà alìṣẹ́kìdú wà dọ́gìnà ó ní pé tí ó máa ní ìkìdí sọmọ ìyá rẹ̀ tí ó ṣọ́ọ̀ ní ti alùsùn ní ẹgbẹ́ rẹ̀ yẹ́rẹ́ wò níjọ́ tó bá ti ń bárù kan báyìí lára ẹ ma pé ìwà mùnẹ́bì kìí bẹ lára rẹ̀ Allah subhanahu wa ta'ala ìbára ya yọ alladhina amanu la tattakhidhu bitanata min dunikum la ya'lunakum khabala waddu ma 'anittum qad wà máa tún fi ṣùdúrùn akbar in tí wọ́n ń bẹ lọ́kàn wọn ju tán sọ lẹ́nu lọ ṣé wọn náà ní ẹ́tírẹ́ẹ̀dì ọmọ ìyẹ́ ẹ̀ ṣọ́ ní ẹ́tírẹ́ẹ̀dì ẹni jẹ́ ìjọ ń kírun ṣọ́ ní ẹ́tírẹ́ẹ̀dì ẹni jẹ́ ìjọ ń gbàwò mùsùlùmí òun gbọ́dọ̀ gbé ẹ́tírẹ́ẹ̀dì ẹni kankan sínú ká tó wà ní máa máa lọ rí ṣe kéta rẹ̀ ṣe pé tọ́lọ̀ máa ti ṣoré fún báyìí ìdí ó máa wọ ni kíkọ́ tá máa wá bò lóore ni ó ṣe kú lọ́wọ́ ẹ̀ kọ máa wá àwọn aláìsí wo lọ́ọ̀lọ́ mọ́ lẹ́sẹ̀ káwọn èèyàn bá lè máa wọníwò aláburú èèyàn ìwà mùnáfìkì ni o ìwọ náà lọ lè yẹra rẹ wò pé ṣérù wà burúkú báyìí ṣé kò sí ní ara rẹ bákan náà nínú àwọn ìwà àti ìṣe tí wa pé jẹ́ ànímọ̀ sí láàrin wọn o ni arọ́gúbátú an hukmillahi wa rasuli o ni pé ìran mùnáfìkì ìdájọ́ ọlọ́run àti tànàbì èyí ìdájọ́ ọlọ́run àti tàbí kéèké kí ni kìí wù wọ́n ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní alam tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayk ilé ànábì tó ọ̀rá wọn kan àwọn tó ń kílèmù páwọn nígbàgbọ́ sí ń ta sọ̀kalẹ̀ tí ọ wà máa ń sílẹ̀ ní kọ́bìnìkà pé kó dá àwọn nígbàgbọ́ sáwọn tíra tó síwájú alukur'an ọlọ́ni àwọn abẹ́ gbọ́ òfin wo ló yẹ káwọn fi ṣèdájọ́ yìí àwọn lọ́dọ̀ tọ̀ wòdì ọ̀kọ̀dí umiru àyẹ́fúrú mi ọlọ́run láti ẹ̀ta àti pàwọn ni pé wọ́n gbọ́dọ̀ gbẹ̀ nǹkan mí mọ́ àfọlọ́wọ̀n subhanahu wa ta'ala nínú ìlú al-Qur'an olùwàdíwà ìdá kíra lọ́wọ́ ta'ala ila man anzala Allah ẹbá ti ń pè wọ́n pé ẹ máa bọ̀ wá ẹjá fi tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ dájọ́ وإلى الرسول أجعل الله بذان نبوة محمد تصبوا رأيت المنافقين يصدون عنك صدودا aláàmùnábì kíkẹ́ ìtẹ́ wọn lọ́rùn òun wọ́n ma gúnrí nígbàmí ọlọ́rọ̀ Allah subhanahu wa ta'ala padà tún sọ wípé ulaika alladhina ya'lamu Allahu ma fi qulubihim ọlọ́láwọ̀ wọn èmi ọlọ́rọ̀ bá mọ́ tí ń bẹnu ọkàn wọn ìjẹ́rú àwọn ìròyìn burúkú báyìí tí kò máa bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìyẹn náà bákanáà inú àwọn ìròyìn munafiki òní adamu sọ́bìrì analfitan wọn lè kàbá munafiki ìjọ tá dánwò díẹ̀ báyìí lè kí kan báyìí yóò ju ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá kalẹ̀ mọ́sọ̀bìnrin ni bọ́mọ báyìí lè kú lọ́wọ́ rẹ̀ ẹ wá lọ́kọ ọkọ rẹ̀ wá ti dáadáa yóò jù nìkọ́ ọ̀bùdà orí bí àwọn tàbí ẹ̀pẹ̀ lálùsúnà náà ẹ ọkọ rẹ̀ ló yẹ ẹ̀rẹ̀ náà òfin ọlọ́wọ́ bá kọ́ ni ó dàrú mùnáfìkí lẹ́ni tí ò ní lè ṣe sùúrù nígbà tí àdánwò bá dé ọlọ́ni wa mí náà ọlọ́ni bẹnu àwọn èèyàn máa yẹ kúrò amanna billah tí ó máa pariwo pé òun nígbàgbọ́ sọ́lọ́ ọba fa ìdá uziya fillah níjọ́ tí nìra kan bá wá kàn nídìí ẹ̀sìn ọlọ́run bóyá wọ́n bú bóyá wọ́n bá mú kọjá ja'ala fitnatan nasi ka'azabillah yóò wá sọ bìtínú àwọn wọ́n yẹn jẹ́ anásùn mi rọ́bìk tó bá di pé ìkúnlọ́wọ́ náà wá dé látọ̀dọ̀ náà wá láyẹ̀kù lónà iná kúnnà máàkùn ariwo tí wọ́n panikẹ́ àwa àti iná ni àjọ wà ní àjọ jẹ́ súnà ní àjọ jẹ́ ìsìláàmù ní àjọ tí ó gbẹ̀ ní àwàlẹ́ ìsànlọ́wù jama àwọn ìròyìn yìí ó pọ̀ àmọ́ àmọ́ pé síra létí tó rí kálukú lè máa yẹrẹ o nínú àwọn ìròyìn mùnáfìkì tágbà wo pé tá àmọ́ bẹ́nu ewu yìí ó ní àríyá owó súnmà mùnáfìkì ni máa ń fẹ́ràn kárí ni ẹjá àwọn àpò náà ni ẹ̀hùn náà ni àwa náà la tó ṣe tẹ́ bá rí wa kí ní ò lè ṣẹlẹ̀ àfọ̀dọ̀ wa àti kó gbọ́dọ̀ wa bí ò bá ti gbọ́dọ̀ wa ó ti di fìtínà ọlọ́bọ̀lọ́wà subhanahu wa ta'ala olúwa ní lọ́lọ́ mọ́náfikì ládájá àwọn mọ́náfikì tí kọjọ́ ọ̀nà láwọ́ wọ́n kọjọ́ ọ̀hún wọ́n máa ṣe bí ẹni tọ́lọ́wọ́ bá jẹ ọlọ́wọ́ bá náà wọ́n bá wọn olùgbọ́ ti rí wà ìdá kọ́mù ilọ̀ sọ́lá tó bá di básìkò òun tó tọ́lọ́wọ́ tẹ́lọ rẹ̀ kírù fún ọlọ́wọ́ bá kọ́mù kùtàrà wọ́n máa dìde

ọdún ọdún irọ́ pípa lára ọ̀gá irinṣẹ́ tí mùnáfíkì máa ń lò ní ó bá nínú jẹ́ ká máa ríwọ̀ mùsùlùmí tó túnṣe ń parọ́ idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka ẹnu rẹ sọ ìṣe rẹ má jẹ́ kí irọ́ bó ti kékeré ma má jẹ́ kó wọnú àlámọ̀rí rẹ̀ gbogbo ń dábàá máa sọ kájẹ́ tí nǹkan náà kó máa jẹ́ òdodo irọ́ bó bá ti lè kékeré ma ká gbìyànjú ká jìnà sí kó má wọnú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan nítorí àsìkò àwọn tó ju èmi àti yín lọ àwọn nínú tó lẹ́nu ni pé bọ́lọ̀wọ́ bá ṣe fi dáadáa nìkan ibi ibi nílé ayé wọ́n bẹ̀rù lórí ara wọn pé káwọn mọ́ jẹ́ àníjọ́ kan a ń pè sàábẹ̀ kan ní Hanzala lórí Allah ta'ala alìwà ní sàábẹ̀ tẹ́gbìláyìn Hanzala yìí Hanzala pọ̀nù àwọn ìkan wà ní wọn tẹ́ pé káàtìbìl wáhà tí mọ́ ń kọ wáyìí à ń si handola kan ní gọ̀sílul màláíkà handola fi pé jó kú tán àwọn màláíkà ló wá wẹ̀ fún rẹ̀ pọ̀tí ìta fẹ́ sóhọ̀ lẹ́ni ó ní handola tó lè káàtì ayé bó lè wáhà tó wà nú àwọn sẹ́kẹ́tì kan kọ wáhà yìí kalẹ̀ Muhammad wa náàfakọ hanzọ́là náàfakọ hanzọ́là ó hanzọ́là tó mọ̀ yìí ọmọ mọ̀ ń ṣe ìṣe mùnáfìkì ah ọgbà kìí sí kí lọ wí kai subhanallah subhanallah ma taqul kí lọ tó ń para rẹ̀ yìí kúrù tí ó ní bẹ́ẹ̀ ni ìràgbá kí wọ́n ti wí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé nàkúùnù inda rasulillah a máa ń bẹ lọ́dọ̀ abáti wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábì tá ànábì ṣe wá sí fún wa yóò wá máa sọ̀rọ̀ pa iná jahannama àti báwọn èèyàn ti wọ jahannama ó lẹ́rù ó máa bà wá wàlìjánà tó ti wá máa sọ̀rọ̀ pa ìdẹ̀kọ̀ àlìjánà àlìjánà máa wù wá ó nígbà náà hátà ka anna ìbẹ̀rù ọlọ́run ìwárí yóò wá máa wọn bí ìgbà táwọn fojú rálìjánà tó ròyìn báyìí bí ìgbà táwọn fojú rí iná tánàbí ròyìn báyìí ara àwọn balẹ̀ ara àwọn pa lọ́lọ́lọ́ ìbẹ̀rù ọlọ́wọ́ bó wá ara wọn báwọn bá gbọ́ wà fífẹ́ ó ní àwọn àgbà kiri ìjú àwọn mi pẹ́rẹ́ àbí mùnàbì kí ni pé fàídà kharajna min 'indi rasulillah ó bá ti pàwá kúrò lọ́dọ̀ ànábì táa délé táa dọ́dọ̀ ìyàwó táa wa táa fara rò ọmọ ọ̀pọ̀lọpọ̀ ń ta ti pọ́n pa àlìjọ́nà ọ̀pọ̀lọpọ̀ ń ta ti pọ́n pa jàánàmà àti gbàgbé gbogbo ẹ̀ jàmá ìmọ̀ ń sàwádà àbí ìṣàwádà ẹwọ bá ti ṣe wà tí lọ́wọ́ ìrísù ẹwọ ju kálukú wá ti kúù ẹwọ ju wá ti kàn kálukú ní wọ́n bẹ̀rù pé èyí ṣe ìsinú mùnà bí kìtọ́ ń wí báyìí àmọ́ ẹmọ́

sallallahu alaihi wasallam onígbà wọn lọ́dọ̀ ànábì ọ̀sán ànábì kiri ànábì hanzọ́lá náà lójú ọkọ̀tọ̀ rẹ̀ onígbà ànábì náà fakọ̀ mbela o ni àmùnábìkì bò tọ́run ṣe gbogbo ẹ̀ tí ń dàbí ìgbà tá a fi fojú wa rí àlìjẹ́nà báyìí ó ní àmọ́ bí ìbẹ̀rù ọlọ́run ti máa mú wa ó ní àmọ́ bá a bá kúrò lọ́dọ̀ rẹ tán tá a fara ro ìyàwó tá a fara ro ọmọ tá a bọ́ síbi ọjà tá a ṣe gbogbo ẹ̀ gbogbo kiri òun àkànnírí mọ́ ni a wà gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ ní tí mo fi ní mo bímọ lọ́bì kiri àmẹ́bí ní gbọ́ sọ́nùlá àlùsọ wọ́n lẹ́bi nọ́ọ̀sì bí ẹ̀dẹ̀ ó ní mo fẹ́ tẹ́mi ìmí tẹ lọ́wọ́ ẹ̀rọ bíbúra

wọ́n wo orí bẹ́ẹ̀dì yóò máa sálámà sí lórí bẹ́ẹ̀dì lójú ọ̀nà ẹ̀ máa parí màláìka àti tí ẹjọ́ máa sálámà ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀yin náà ti jọlẹ̀ ọlọ́run tán yányán gbogbo orí kí wà orí ìbàdà so sáà sáà sáà sáà anábì ìjírà anábì ní pẹ̀lú sáà sáà anábì sọ fún mi pé mo má jẹ́ tọ́ bá a ti jẹ́ ìní pé sáà àkókò kan ẹ mọ̀ gbọ́ wà sí ẹ mọ̀ gbọ́tọ̀ náà ìwárí ló mú yín sáà àkókò kan ẹ bára rò yàwó ẹ bára rò ọmọ sáà àkókò kan ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ ayé sáà ẹ nǹkan míì ẹ jẹ́ gbọ́ sáà ẹ gbọ́ ẹ gbọ́ wà. ìtumọ̀ rẹ̀ ni pé tọ̀bí àti ní pé ẹmọ̀ gbọ́rọ̀ ẹmọ̀ gbọ́rọ̀ àmọ́ kí la fẹ́ mú bí àárín yìí ni pé ẹ dákun à ń gbọ́ wà sí àwa ń fìlì pé bíbẹ̀rù ọlọ́run ṣe mú alákòókò wà tí kò mú wa tó bẹ́ẹ̀ mọ́ àwọn sàábé ń torí ẹ̀ mọ́ wora wọn bíi mùnáfìkì ìwọ́n tó ti wá ní ìrògbọ̀n tẹ́lẹ̀ tá a tó ń pariwo súnà súnà súnà ọpàdà wọn bára rẹ fún ọlọ́wọ́ ti bá tí wá pé èèyàn lè mọ́ ṣe kí nìkan díẹ̀ ìwọ̀n wọn bẹ̀rẹ̀ fún ọ̀tọ̀ sí nǹkan ti sí ọ̀nù nǹkan ti sí ọ̀kan mọ́ ní táwọn sọ wípé ní máa bẹ̀rù lórí ara wọn pẹ̀lú wẹ́lẹ́ ìkẹ́ ti ṣe wọ́n wọ́n tó ní tọ́ bá rí ọ̀rọ̀ ọ̀rọ̀ bíbí à ọ́ fi gbogbo ẹnu ta kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ lọ́wọ́ di mọ́sálà iná mọ́sálà kìlàbíyà ni so àwọn afá kan wá àjágá rẹ̀ so kò ní ìka lè kòkò mọ́ra wa so kó dáwọn mọ́lì nàbí gan àwọn afá kan náà sọ pé èyàn lè máa ṣe ẹ̀kọ́ ti tí ọ̀kan mẹ́ni aláàgbá kò ti gbọ́ ọ̀rọ̀ mẹ́ni àwọn sọ̀hábà ni wọ́n wọ́n wọ́n tí ń ṣèwọ́ in tí wọ́n ti rí ní hakù lánàá ọmọ tó ni kìí ṣe pé ìmọ̀ tuntun lọ ní o wọ́n gbogbo tó ọ̀rùn kó wà wọ́n pọ̀ ọmọ lánàá ibi tó gbọ́ pé nǹkan ti ọ̀nù kárí pé ọmọ nǹkan lánàá wọ́n wá mọ́ lónìí á ní ìmọ̀ ìmọ̀ lókè wọ́n ní ti wọ́n lánàá ní pé kí ní ìwà ọ̀nì nínú àwọn sábẹ́ anábọ̀ muhammad lahan olóṣọ̀rọ̀ kan ó ti ọlá anábọ̀ muhammad sallallahu alaihi wasallam aka àdìjọ náà lẹ́kan ó ní tó ń páyà jù lórí àlìwò mọ́ òun ó náà làwọn mùnáfíkì àlìmù lìsà àfọ òrí ahọ́n nìkan ibn abi mulaika ó ní rahimahullahu rahmatan wasi'a ó ní adraktu thalathina min ashabi nabi sallallahu one two three four ten twenty thirty náà sábẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam kulluhum yakhafu an-nifaqa ala nafsi ó ní gbogbo wọn náà ń bẹ̀rù lórí ara wọn pé sáwọn èyí sì ṣe mùnáfìkì ma min minhum ahad oni ko se ni kankan nu wọn yakunu innahu ala iman jibril wa mika'il tó lè claim pé imani ohun bí ti jibril ló ti e mo ru claim na wa nílé ni abdullah ibn mas'ud radiyallahu ta'ala anhu ọkùnrin kan bá abdullah ibn mas'ud ọkùnrin ni wá sọ fún orí abdullahi masoud inni akhafu an akuna munafiqa ó lẹ́rù ń bà mí tẹ́tẹ́ wọ́n kì í ṣe munafiki báyìí àkàn abdullahi masoud ni law kunta munafiqan ọmọ yáà mi fẹ́lẹ̀ jọjà ara tẹ̀ náà law kunta munafiqan máa kí tàdáì ká ní munafiki ni ọ́fọ̀ rí ọ̀ ní mọ bẹ̀rù pé sọ̀ kì í ṣe munafiki dákùn jọjà rẹ̀ ṣé ìwọ máa ń bẹ̀rù lórí ara ẹ pé ṣé mo dẹ̀ dúró dídé báyìí àbọ́kẹ̀ balẹ̀ pé mo ti dúró nílé tanyanya jọjà rẹ̀ ìjọ tó bá ti rí rẹ̀ pé ah ọlọ́run ṣàánú mi ni oṣù náà yóò sì dúró dáadáa o èmi náà sì dúró lélẹ̀ àtàǹṣe náà ni ọlọ́jà lè gbìyànjú tó bá tún láwọn èèyàn tó wọ́n pé àwọn náà sì ṣe dáadáa ọlọ́jà tó lè ṣe dáadáa ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ṣàánú rẹ̀ àmọ́ ní ọ̀tọ́ bá ti ń wo rẹ̀ pé bí àwa ti bá dé yìí àwọn ta ló ń ṣe bí jà lókùtà mọ̀ wá ta sì ló ṣàtìṣe lókùtà fẹ́ mọ́ sọ ti wọn ìwọ tí wá rí lẹ́bí pé ìwọ ti fírí mọ́jẹ ń tọ́ ìbáfún bẹ̀ lára rẹ̀ ọ̀rọ̀ tó láì mọ̀sún yìí nígbà ọkùnrin ó ní ìní àkọ́fà àkúrẹ́ mùnáfíkọ́ ẹ̀rú pà ní kéje ìdè mùnáfíkì àwọn oníwọ̀ lè jẹ́ mùnáfíkì nítorí pé ìtúbà rí mú ọmọ bẹ̀rù pípọ̀ ìṣe mùnáfíkì definitely ọ̀ kìí ṣe mùnáfíkì ìtumọ̀ rẹ̀ ni pé mùnáfíkì máa ń fọkàn balẹ̀ lórí ara ẹ̀ mùnáfíkì ó fọkàn balẹ̀ kó ti tàbí abadé yìí níbi àwọn ti bàdé yìí ọlọ́mọdé aráburú mọ́ àyàn àkọ́kọ́ ní sí wà lọ́nà mọ́ ìwọ owó ìwọ owó ẹwọ́n Ibrahim alayhisalatu wasalam ramzul iman ramzul iman ramzul iman tọ́mọ́ iman ní sọ́lọ́run ẹni tó lè gbẹ́bù ànábì Ibrahim sẹ́gbẹ́ bójú ara tó fi ní iman ọlọ́run tó ti bẹ́ẹ̀ ó sì ẹ̀tún bẹ náà ni pé wàjì lóbi ni wà bá ní ìyà án na abudul aslam ọlọ́wà tèmi àtọmọ mi dákùn mẹ́jẹ abọ́ ṣàmọ́ ẹ mẹ́jẹ tẹ̀yìn máa kí láǹkó dáa káàkiri ojú náà ọkẹ lomi ìbalẹ̀ bí i tó má ti dáwà tàwíì adẹ̀rọ̀ jòkó síbò mi pé ìta ti gbọ́ àti tàwíì dìde àwọn àti gbọ́ àti tàwíì dìde kọ́ mo ti mọ tàwíì dì nísìnyí fáàtì ìwọ́gbọ̀n tí mo bẹ̀rẹ̀ súnlẹ̀ tàwíì dì èwo

dáwọ́rọ̀ ẹ̀ àwọn ọmọ street àwọn kitabu tawhid kitabu tawhid alqawaid al-arba al-arba'un an-nawawiyya ọkà tí wọ́n mọ̀ pé àwọn ilé ìyá tí a láti gbọ́ tí a pẹlẹbẹ pẹlẹbẹ ibi ọkùnrin ní ipa tí a pẹlẹbẹ pẹlẹbẹ ìkan ní àwọn dáwọ́rọ̀ yìí jẹ́ ẹ̀mọ́ ń ṣe èmi ò kàwá jòkó ni o gbogbo ń tẹ́ ìfẹ́ pátá lè mìíràn fọ́lù tàwọn ìdí tó ń kọ́ àwọn èèyàn èmi náà tó ń gbọ́ ìfúfá ìwọ lọ tó jẹ́ àmọ́ rántí àwọn tí ó ta àtìké láti kéékèèké ta tó gbàgbé oríṣi àfáàgbà fáwọn àǹtà wọn àná ta ni wọn. ó máa sọ̀rọ̀ tàwọn ìdí wọn àti wàtí pé àwọn ti kọjá lẹ́wù yẹn wọ́n mọ̀ sọ̀rọ̀ tàwọn ìdí àbájọ ẹ̀kẹ́ àwọn àbíkáwà ti gbọ́yé kò sì abájáde kìíní Facebook yìí ẹ̀ẹ́ eh, òṣìṣẹ́ kálukú di nǹkan torí pé náà ti lákàntì bẹ́ẹ̀ tó yẹ pé ó náà sáde kọ́ pé ẹnìkan orí yòó pé ẹnìkan orí yòó orí rẹ̀ dàrú ẹnìkan àbúṣùbù àti ẹnìkan torí pé tí wọ́n gbọ́rù kaba ó ti wá fọ kaba lẹ́kẹ́ ní táwọn yìí mọ́ta yìí yìí mọ́jọ́ yìí jẹ́ ìtumọ̀ mọ̀ pé gbogbo wọn ò dá nǹkan kan mọ̀ ẹ̀yẹn jẹ́ kíjì òkú payé pọ̀ ẹ̀kan rí ìdùnmọ́ sára méjì àti mẹ́ta tó yá wa wẹ̀ nù ẹ̀ ẹ̀bá ní apákú ẹ lọ rédì ṣubú àwọn oníbídí àtọ́ ti lọ bí àtàwọn kàwárí ẹ rédì ṣubú àwọn àbá tí ẹkùn wá mú ẹ̀rí ní wà fún ọmọ pé Ah, so àtàkà kàwárí jù náà lẹ́rí àìrí rẹ̀ wọ́n ẹ̀rí rẹ̀ wọ́n lẹ́ni so amúgbà tí kú ọ̀nà ọ̀tí ìtọ́ ọ̀tí ìtótó ó dàbí ọkùnrin kan níjọ́ tí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan ló ti rí ọ̀rọ̀ a bá kó jà àdìdì kan pé ẹlẹ́ṣẹ̀ sani òsínú yìí máa ń lèbẹ́ àdìdì wà fún nígbà tẹ́bi ní láyẹ́sìn ìdáni ṣẹ́yìn yẹ́sìn wàhúwà mọ́kùnrin pé ẹ̀kẹ́ ìtumọ̀ àdìsí onígbé onígbé onímọ̀ ṣe jù náà nígbà jẹ́ lọ́wọ́ pé kó wá jẹ́ mọ́mí ẹ́ẹ̀ wọ́n ni ṣùgbọ́n lọ́wọ́ àdíjì ìgbọ̀n ti pé àsìkò tó ní jìnà ṣe jìnà lọ́wọ́ ẹ̀ ẹ́ báwo ni ìdájọ́ rẹ̀ ó yẹ ó ní àwọn kàwárìjì àwọn tẹ̀kìrì ni wọ́n ó ní ìbọn tákàlẹ́ sọ pẹ̀lú àdíjì yẹn ni pé táìmù tó ń ṣe jìnà lọ́wọ́ ẹ̀ ìmánì ti kúrò lára ẹ̀ pẹ́sọ tó bá kàn parí jìnà tọ́lá ìmánì yẹn kàn máa bọ́ sára ẹni ó ti so ó kàn parí jìnà tọ́lá ó fún mi nípa òkè eh, ọ̀rẹ́ ẹbí ìjà láyé gbé eh, ẹ̀ ká mọ́ fọkàn balẹ̀ ìyá ọlọ́run lórí ara wa alhassan olùbásírí ló sọ̀rọ̀ kan ó níbi láìlẹ́rí láìláha ìláhù ó ní mo fẹ́ ní jẹ́mì ní ń bẹ lọ́wọ́ mo fẹ́ lọ́wọ́ bá sùn olóhun òrò olùgbàgbọ́ òdodo kan tó ti wáyé tó ti lọ rí wà lábákí àbí múmi ní òdodo kan tí ìsìn bẹ̀láyé ilá wàúwà mínà ní fàákì mọ́ sí fẹ́ àti kó mọ́ páyà pé yé ṣe ń ṣe mùnábìkì yé tí ò ti wà mùnábìkì lára mi ó ní wà lábọ́bọ́ mùnábìkì kọ́t ti wáyé kó lọ wà lábákí ìní amen àti kọ́kàn rí ó balẹ̀ pé àwa ti kọjá ní fàákì tọ́ọ̀mà pé ní afáàní aláwọ̀ ìyá kan ọlọ́run dákun mọ́sà la ẹnì kọ̀ọ̀kan wa fún bẹ́ẹ̀ kó sì sì wá kó mọ̀ sí wá ní mùnà fìdí nítorí àsìkò nítorí àsìkò ẹ wá jẹ́ àyẹ̀jú mọ́sálà kan tí mo rà mú wálé kan ó ní pé mùnàbìkí mùnàbìkí tà ń wí àwọn ìwà kan wà tó ọmọ bá lọ́wọ́ mùsùlùmí òdodo kì í ṣe nìfàkì tàbí ní mẹ́ta ni nìfàkì ní gbogbo ẹ̀ láṣọ látàárọ̀ àwọn pé ní mùdàrọ̀ kí lápẹ́ mùdàrọ̀ mùdàrọ̀ ní pé ọtí mọ́ kankan mẹ́nìkan tí ó dá alìmùdàrọ̀ tó khuluqul mu'min onídà nẹ́bí lóbi àdíjì tọkùnrin kàtàwí àdíjì bí ìsà akún àṣírà ọwà ma báwọn èèyàn lò pẹ̀lú lẹ́gùn wọn tí é pé ọwà diplomatiki tí èsì èsì tó ní nífà torí pé diplomacy diplomacy náà ló sọ ẹlòmíì di munafiki pé á ẹni yìí pẹ̀lá burú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú nítorí lọ́wọ́ yìí ẹja pé màlú rẹ̀ ẹja pé wèrè rẹ̀ kí ni ọkọ ìyàwó ìyẹn ló ń pè ní mùdàrọ̀ mùdàrọ̀ ni pé ọfẹ́ wá ń fà ní wá fẹ́ sìn ọfẹ́ wá kí ni ọfẹ́ wá ń fà ní wá fẹ́ ọwá tó jẹ́lé ayé ọwá di kí ni ayé gbolẹ̀ nítorí kí àpọ́nlé tó ẹkọ́ rẹ̀ pé ẹkọ́ kọ́ rí bì kan ọlọ́run mọ̀ wọ́pọ̀ wá pọ́nlé òun nítorí pọ́ bẹ́ kẹ́sì olóde gíní kò lè ga àmọ́ ìran kejì rẹ̀ ní alimudahana bí wọ́dà lọ́pọ̀sìtì ni wọ́n ó ní kọ́ torí àǹfààní ayé kọmọ wá fojú ẹ̀sìn kọmọ dé gíní kọmọ rí tó lẹ̀ tí ó gbé kọmọ máa ń ṣe ha ah, wọn ní ká wà diplomatic ọwọ́ ń fánà ọgbà rẹ̀ torí kọ́ lè bá àríyànú ta ni ìyọnú ọ̀gá ọ̀hún fojú ẹ̀sìn gbolẹ̀ níyùn nítorí jíní nítorí ayé amábùdárọ̀ ọmọ ẹ̀rí ọmọ ẹ̀tọ́ tí wá máa rí jùlọ dáwà fún òní dáwà àbáwọ̀ tó àbá lẹ́kọ̀ọ́ tó bá rí ọkọ̀ wípé àwọn ah, afárá ìgbọ́lọmọ́ sánú wa ní ọ̀tọ̀ ní kíní kan tó sọ fún wa ọ̀tọ̀ tó wá ní kíní kan tó ní mùdárọ̀ náà ń pẹ̀lú ẹ̀ kí tí wọ́n bá sì lẹ́kọ̀ọ́ tó lọ kẹ́kọ̀ọ́ wal mudaratu khuluqul mu'min kama qala Abdullah bin Mubarak rahimahullah nínú àwọn àgbàgbà tàbí ọ̀hún ó ní ká lo mùdàrọ̀ yìí nínú àwọn àgbà tí ilẹ̀ lọ́wọ́ mú mi nínú àbá àsúnnàjọ́ mi ẹ̀ bá ń bomi kí á ah, àbá ìyá báyìí òun in tó rí tó fi ṣe nǹkan ẹ̀yìn òṣè ni ẹ̀yìn ò mọ́ ó lè ní reason ó lè ní wisdom tó wà behind ẹ̀ lópin ìgbà tí ò bá ti pe òdodo ní irọ́ tí ó ti pe irọ́ ní òdodo ọlọ́mọta fún alágbọ̀yọ́ rẹ̀ torí àsìkò àti ìkírun àti lè gba ìbéèrè ọ̀kà méjì أبلوا ومنه وكرمه وعلمه وفضله أن يزيدنا إياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك شاء الله لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته كفى الله حياكم الله Ìjọ́kùn ìwà ọ̀kẹ́ ìjọ́lọ́n kí ó bá wà sán àwọn afárá ní ẹ̀sàn olóorí. Òun náà ni ìwà ti bọ́yẹ̀. Ilé ìlú ṣe pé ó láta bá rí òun máa bá lọ títí àwọn mẹ́jọ kò ní sí wa. Torí nǹkan tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Àwọn náà ṣe àìsàn tọ́jú a mọ̀ ń tó nǹkan tá ń bá rí láwùjọ wa àwọn aláwùjọ tó ṣe wípé tí ẹnìkan bá rí táwọn kan ń pé ilé tó ṣe wípé ó yẹ kó mọ owó ní òpé ah, ó dàbí pé èmi ò tíì ṣe tó wà èmi òjú tí ó fi wò òun tó lẹ mọ pé àgbòlú rè àríkó tí wọ́n ń wo ló ti ìdàkejì ipe ilé tí wọ́n ń ṣe yìí à ah, àwa ti mọ ju ẹ lọ ó dà wá àwọn ọmọ ọgbẹ́lẹ́yìn pé àwa náà wà ní ìbájú máa ṣe tó gbogbo ilé ìlú kò sí ìkankan tí ó máa máa fìyàn sí ẹni tó bá ti wo rẹ̀ níwò wípé ó rà pé lẹ́rù mi ti gbogbo èèyàn lọ àbí kó wo ẹni tó bá ń ṣe jù lọ wípé ara ah, bá ṣe jù lélẹ̀ kó wá rò pé ó ti wà ní wàsàkí àti wọn sọ nìyẹn nínú wàsàkí àkọ́ nìyẹn o ní páàkì ó ti ń ṣe kí ni ó ti ń bẹ́ẹ̀ lò sọ̀rọ̀ ilé mi ìsúnímọ̀ sọ̀rọ̀ nǹkan tí àwọn àfáà ti sọ ní ìsúnímọ̀ ààrẹ ìtàlẹ̀ bí kí wọn kò náà ní pé kọ́lọ̀ fi wà sàn ní ẹ̀sàn olóore kó tó ti ta máa fi àyè gba ìbéèrè ẹyọ kan àbí méjì àkọ́kọ́ kí àwọn tí àwọn oníkó àti wọn ṣàgbàjẹ̀rù ètò yìí pẹ̀lú owó ní pẹ̀lú ara ní pẹ̀lú gbogbo ẹ̀rí kọ́lọ̀ fi wà sàn ní ẹ̀sàn olóore àtọ́tọ́ ìdíkàrùn ọ̀rọ̀ kẹrìnà ẹni àwọn àyókù náà táwọn náà bá fẹ́ kó nínú ládá tó wà níbẹ̀ àwọn àti àǹfààní ìfáà náà lè bá lè kópa nínú ládá yẹn àti àǹfààní ìgbà donation so àwọn bọ́dà kọ̀ọ̀kan ti mú nylon dání àti àwọn àbúkọ̀ kan a máa gbé nylon yẹn ráńdì nísìn ẹ jẹ́ kí àwọn náà ká kópa nínú ẹ̀ dáadáa ẹ jẹ́ ká fi owó tó owó tó tó ẹja dìbì mo fẹ́ dárúkọ ó máa gbá àwọn ilé-èsì tí wọ́n ń sọ̀rọ̀ àwọn náà fún akọ́jú ó nylon lórí ìtumọ̀ sí pé kò lóyìn ọ̀kan wálẹ̀ láàárín àwa obìnrin náà agbẹ́sọ́wọ́ ti fi láyọ̀nù kan sọwọ́ síwájú ẹ̀ka tuntun bà ní second round sí so bí eléyìí wá ń lọ ẹbí ká fi wọ́n sí dáadáa ẹjọ́ orí pé èso wàyí tí à ń ṣe ìṣe pé à ń gba sọ́ńtọ̀ kan láti Saudi tọ́lá ní àà Saudi ló sọ́ńtọ̀ wọn ẹ̀rí tí wọ́n tó gbẹ̀ẹ́lẹ̀ ni kò tẹ́ kò sí pọ́ńtọ̀ kankan àwa náà là ń fúnra wa jẹ ilé iná rẹ̀ ní láti fi wá ojú rẹ̀ lọ́rùn so àbí donation ń ṣe wá ń lọ àwa tá a bá ní ìbéèrè ìbéèrè méjì pé la máa fààyè gbà torí pé mọ́jú ti wọlé ọ̀rẹ́ ti ká sọ báyìí àwa tá a bá ní ìbéèrè ìbéèrè méjì péré tí ó bá wá sí ìbéèrè káyọ̀ǹda àwọn àfáwà tí wọ́n máa lọ ìbéèrè Torí àsìkò, ẹ lọ gbọ́. Ẹ gbọ́ ẹgbẹ́ bá ìsọ̀. Àwọn ìgbéyà tó ń kó bá tó wá pàápàá ní àjẹ́ àyà. Wọ́n kó bá tó wá pàápàá nípa àwọn ìwádìí ìgbèrè. Ṣé orí ẹni bẹ́ẹ̀ tó wáyé pé gbogbo bàbá pàápàá bàbá ti wá sáwùjọ ó máa ń wá sí irú àwùjọ rẹ̀ kí ó ń kọ́ láti fi kí ó rẹ̀ ní àárín apá rẹ̀ kan. Alhamdulillah, salatu wa salamu ala Rasulillah wa ala ọlọ́wọ́ta fún wa ní àgbọ̀ yóò rọ̀ yìí. Wọ́n lẹ́nu tí ó máa ń pe àwọn àbá ẹlẹgbẹ́ tàbí orílẹ̀-èdè tí máa wá. Àwọn àmì bàbá tó wá pàpá àgbà wá ẹni náà tó wá wá àbí. Wọ́n ní tí kò ipa tó wá ń ta ẹni olè fún àwọn èèyàn ibi tí ó ti wá gbé mọ́nà yẹ́sẹ́ ọ̀rọ̀ ní bí ó ti borí gbára wọn ọlọ́mọdé àtàlẹ̀ nìkan wa àkọ́kọ́ ẹ̀dàkùn gbogbo wa ẹ̀jẹ̀ ká lọ gbìyànjú ká dúró déédé ẹ má jẹ́ àmọ́ fi báyìí ká má jẹ́ kí ni ká má fi báyìí ṣẹ́rí ẹ̀sìn wa yìí àwọn kìíní kan bẹ kò sí dàpọ̀ irọ́ àti òdodo kò jẹ́ kí ni kò sí súnà àti bídá kò ṣe ṣe kí ni kò ṣe dápọ̀ ibi tí ìyàbá rọ̀ pọ̀ wà bẹ dúó tí ó ṣe kí ni òdò mẹ́ ìyàn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì káàlà arẹ́ nìkan tó wò wá dúó dédé bá wọn ó wá wá síbi kan tí àwọn èèyàn dúó dédé tàbí báwọn yóò ṣe kí ni wọ́n dúó dédé nínú ààbò sí ni ká tó wá ní ipò tí wá wá bẹ̀ wọn àwọn yóò wá ní kó jókòó káwá ní pé ajẹ́pàrẹ ni òní wọ́n ti ń sẹ́lẹ̀ ẹ̀ fún àwọn ṣẹ́gbọ́n àwọn àdánwò ti ń bẹ láwùjọ wa nù gbogbo yẹn láti sọ dẹni tí ń tẹ̀lé àwọn bídíà fáwọn èèyàn nìtò ṣe ó máa ta àwọn oníbídíà fún àwọn èèyàn ṣe rí ẹ̀yẹ́ kálọ kẹ́kọ̀ọ́ kan nù súnà nínú dáwà àwọn èèyàn àbí kẹ́kọ́ wọn mára láwọn àyè kọ̀ọ̀kan tẹ́rọ̀ fún wọn ọ̀rọ̀ yìí ẹ̀rọ̀jì sọ̀rọ̀ yìí Hadi wọ́n àwọn ṣàbá wọ́n lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní ìfà wọ́n onígbàgbé wọ́n ní súnfì mi jẹ́ kan ní ìdílé kẹ̀kẹ́ súnmọ́ ra kẹ̀kẹ́ súnmọ́ kẹjẹ́ kó mọ dáadáa tí ń bẹ ní ọwọ́ yín pẹ́tọ́ òun náà bá ti mọ dáadáa tí ń bẹ lọ́wọ́ yín òun náà ṣe kínú yóò ṣe é òkè wá bí nífẹ̀ẹ́ nìkan ò dúró dédé ẹ wá gbẹ́jọ kó kalẹ̀ ẹni òní wá wá wá a tó ní ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ní àbó náà wá gbọ́ wá sí tó bá kó wá gbọ́ wá sí ni ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjọ́ kó gbọ̀ bí àtò náà bá gbọ́ náà mọ̀ pé ó kéé àti bó ti ẹ̀sì yẹ ká mọ̀ sí èrè àti kò yẹ kí a mọ̀ sí báyìí àwọn kí nìkan tó máa ń lọ́lẹ̀ yìí báyìí ṣẹ́rí àwọn àwọn àpáàtà àwọn pariwo bídí àwọn jálà bí ó kéré gan ṣẹlẹ́pọ̀ àwọn tá ń pèrò jálà bí ìmí ìkòrí tí ó jẹ ní ìmá tí ó pé ìjọ tó bá rí tí ó jẹ ó rẹ́ bí àtìmọ̀ṣe kí ni àtìmọ̀ṣe súnmọ́ jẹ́ pé àti nǹkan tí mo lè mọ jẹ àtúntì ẹ̀wà èmi mẹ́rin ó ti sọ́ọ́ níbi ìdàrẹ́ ti báyìí pé wo kútú bí owó tẹ́ ń gbà ń sa òdì òkú màkẹ́ mi ò gbowó sa òdì ó tẹ́ bá lè ṣe káwa náà mọ rí ní owó fẹ́ gbà àwa náà padà láti jẹ́ àmọ̀ ṣe fún náà ó sọ kọ̀ọ̀kan tó inú ìbẹ́nu wọn báyẹn ohun tí ó fẹ́ jẹ ni ṣé pé tẹ́yìn náà bá lọ́ pọ̀ títí tí àti wá ní tí ó jẹ fún kí lẹ́ẹ̀ ṣe ẹ pé wọlé náà nù ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́nìkan ó wá sọ ẹlẹ́gbẹ́ ohun gẹ́gẹ́ tẹ́ ní tẹ́lẹ́gbẹ́ o fúnyà òun gan ò tí ì gẹ́gẹ́ yé

wọ́n tún láǹkan tó tún gba pé súnà súnà ní ká ṣe ìyíò làwọn ẹlẹ́gbẹ́ tà wí wọ́n tún gba fọ́ọ̀mù tiwọn náà ọ̀ ṣe é ibi tó bá ti rìn lọ́tún bá kí ni yóò dúró déédéé lọ́tún wá dé ibi tó yẹ kí ọ wà náà ẹ wo àwọn kàtígórì tí wọ́n pass through ẹnìkan òun náà wíwọ́n náà jẹ́ àtúbà bíi dára bí ni ìgbà tó wá túbá tán ìtúwọ́kọ́ gbọ́yé ni pé súnà àtẹlẹgbẹ́ àtẹjọ́ ṣe ẹlẹ́pẹ́jẹ́ ìtọ́ èmi àti ìlànà káwọn kan ẹlẹ́gbẹ́ tọ́lá àwọn tán àwọn ọ̀tá súnà ọmọ kó owó ọ̀rọ̀ pọ̀lú o láìpẹ́ yìí àwọn abẹ́jì tán wọ́n ń dá wà lálẹ́ ọ̀ àwọn agbẹ́ fọ́tò mi ti yọ voice kẹ̀bílì kan àti ọ̀sùn òbí tàbí lóko rẹ̀ ibi táwọn yìí sáájú lálá sí èdè ńbẹ̀ lọ́ti sọ gbogbo ẹ̀ bí kọ́mẹ̀ntì bẹ̀ ọkùnrin kan ń ó wá kọ́mẹ̀tì náà ó kàn ní à ẹ̀yìn wèrè olórí burúkú náà gbogbo yín òdìwọ̀n kárí ìdájọ́ so òun gbà pé kílẹ̀ ń jà sí nìṣẹ́ àtòun àtẹ̀yìn kí ni àtọ̀ láàrin ó pé ti kọ́jọ olórí burúkú kan náà ní gbogbo yín so tó láwọn àwọn èèyàn ò mọ yàtọ̀ ṣé ló bí ìbẹ̀gbà tó náà wà bẹ̀rẹ̀ sún náà owó tí ìmọ̀ pàpà kò dúró dédé owó tí ìmọ̀ pàpà kan ló dúró dédé ìwọ́wọ́ rẹ̀ nìyẹn nírú stéèjì yẹn mọ́sàárì àtàkì ẹ̀ ìjà lọ kọ́ marabalẹ̀ lẹ́wù tó sì wà nìyẹn ẹ ti máa kọ̀ntínú ẹ máa kóun náà mọ́ra ibi tí wọ́n rò pọ̀ délé níjọ́ kan náà kọ́ níwọ̀ náà dé bẹ́ẹ̀ ìwọ náà lọ́mọ ìwà àti tàà ṣe fún ọkọ tó wọ́n máa fa tòkò tó lẹ̀ mọ́ ọlọ́mọ ìwà àjà tá a bọ́ ọjà kan tó pa dálà bí tí òsáàbù wa kan bẹ á èrè takùn wọn àmọ́ ó ṣeé ṣe kí àwọn tí ó mọ̀ wọn bá dé àná wa àwa wá sí alcohol ní ìjọba níjọ náà wíṣà tẹ́lẹ̀ mú alcohol bọ́ọ̀ tó kọ̀ọ̀rọ̀ wọn pé ókè ní kọ́ kúrẹ́ àkábọ̀ bá ṣe wọ́n yìí sọ̀rọ̀ àwọn jàmbá ti tẹ̀lé ìgbé ọ̀rọ̀ wá bí àfààní àjọ ń gbàdúgbò bá bí àgbègbè wá ní àfààyẹ ọ̀rọ̀ yìí ó ti rí nù àwọn àlàfà ń bẹ̀rẹ̀ wàhálà gidi ni o ó bẹ̀rẹ̀ tó oṣù méjì ìgbà tó yá bá ṣú báyìí àfà yìí ti dé àdúgbọ́ta àgbà bẹ̀rẹ̀ ó ti yóò tún dé nìkan ó ti gíní gbogbo yẹn tí ẹ̀mọ ẹ̀sẹ̀ kan ó máa tójú gbogbo yín lọ ó ti ká gbogbo tẹ̀sí ayé ó ti ká gbogbo ajá bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ wàhálà ẹ má jẹ ntàn yín ẹni tí ń wí yìí líle rẹ̀ mọ́ àwọn tẹ̀lé ó ti ju tèmi gbẹ so lẹ́bù tó wà jọ náà nù ẹ̀dàkùn ẹja lọ kẹ́kọ̀ọ́ fíkìwú dáwà fíkìwú àdáwà ẹ má jẹ́ jẹ́ dáwà àníkátà dá gbogbo ẹ̀mú fún ààrẹ dá gbogbo ẹ̀mú ọ́ dá nǹkan gbogbo jìnnàjìnnà ọ́ sì bá nǹkan jẹ́ lọ jìnnàjìnnà dáwà nídìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ stages ni àwọn èèyàn ó máa gbọ́ yé ṣẹ́ni tó yìí ṣerú yìí ẹ kọ́kọ́ ti ń sẹ́ni tó ti ọkọ́ yanjú tẹ́lẹ̀ ló wá di bẹ́ẹ̀ tí ó wá sì di bẹ́ẹ̀ bóyá ibi tó ti bọ̀ yẹn ló ti ń lọ náà ẹni tó wá ṣe bẹ́ẹ̀ ó tún wá wájú kó àwọn àbá àti wọ́n lóní súnà ni wọ́n wá gbà láàyè wọ́n tún ti fẹ́ kọ́ ìyá àwọn yìí náà pé àwọn náà ti ní àwọn náà ti ń sẹ́ni ẹ̀ ah, ah, sẹ́ni ẹ̀ bú o ẹlẹ́gbẹ́ èèyàn wa fẹ́ gbọ́ àti kí wọ́n lè dàrú bàbá láti ìlú àgbọ̀rọ̀ gúrò yìí ẹgbẹ́ o ah, ṣé báwà náà nìyí o aláìyí lè ṣe dáwà ẹlẹ́kọ̀ọ́ ẹjá lọ kẹ́kọ̀ọ́ ìfarabalẹ̀ ó pàtàkì in tó sì ń jẹ́ kí súnmọ́ ẹ̀gbọ́n dàbí ìlera fáwọn èèyàn lọ torí káwọn èèyàn kan gbé lọ́nà tí ò mú ìfaraba ìdání abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ sábà bẹ́ẹ̀. ìbéèrè kan ní ọ̀dọ̀ àwọn bàbá aládùúgbò wọ́n ní ọmọ orúkọ kan wà lọ́dọ̀ àwọn àwọn arìnà olóńgbé púpọ̀ wá ń sunkún àwọn apá kan wá ní ọmọ orúkọ lẹ́nà pé ìrọ̀lọ́ tí ẹ bá gbomi jẹ́ ọmọ orúkọ ìpé ẹgbẹ́ bá wọn ọlọ́mọdé sàánú wọn ẹjá mọ ìyàtọ̀ ń bẹ láàrin ìtara àti ìmọ̀ sọ púpọ̀ nípa ọmọ wọ́n sì fẹ́ ká tẹ́ mú ọmọ ká mú pẹ̀lú same time gbogbo ń a lè ṣe fọ́mọ sí ìṣọmọ láti fi kọ́ lẹ́kọ̀ọ́ òun náà láti máa kọ́ ọmọ nǹkan gbọ́mọ nǹkan bá wùwà kíwà ẹ̀yọ̀ pàṣẹ́rẹ́ ti ohun ká ní láti ló yẹ kó gbà ẹfún láti ohun ìyíhùn gan ló júwe pé ẹ̀kọ́ dáadáa tó tẹ́ bá ń torí pé ọmọ òrukàn ni ọmọ òrukàn ni ẹwà ń pàákì ẹwà lẹ́ẹ̀tẹ́ gbomijé lọ́wọ́ ọmọ òrukàn tí ó lẹ́rìí jàmá mùsùlùmí ọmọ náà kò sí tí ó lè padà di ìdàkúdà wọ́n tó wọ́n jọ mọ̀ orúkọ lọ àwọn tó yẹ pé ẹbí ni wọ́n náà fẹ́ maula abdullahi bin umar ẹrú ni wọ́n wá túkú ọ̀rúkọ lẹ́nu ẹ̀ kò lẹ́nì kan máa bọ́ náà lásìkò tí ń ké abdullahi bin umar ó dé tẹ́tẹ́tẹ́ ìjọ náà kíláàsì lágbàrá ní pé ọmọ kìíní kan ní ẹmọ́jà àti wàhálà tí wọ́n fi yà jẹ́ ni ẹ̀dàkùn yìí bàbá wa tẹ́ ẹ̀ bá ń tọ́jú ọmọ orúkọ ọlọ́run sẹ́yìn lẹ́sọ̀ lóore gbogbo ń tẹ́ ẹ bá lè ṣe fún ọmọ yín oníkíní ò lẹ́ ṣe fún. ó dẹ̀ má fi wọ́n pé tí bá dẹ̀ náà ìfowó ni nítorí bíbí sọmọ mi irọ́ ẹ̀nà tó bá yẹ kẹ́ ẹ̀nà ẹ̀yin ó kàn máa chẹ́ẹ̀kẹ́ mi pé ṣé kèé ṣe pọ́ ọmọ yìí sọ ọmọ mi òní mo ṣe é ṣe tiẹ̀ báyìí ọlọ́dà kò tó sàrẹ̀ ẹ̀kọ́ على ان وصلنا الى سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله Naam, ẹni tí èyí tí bàbá bẹ̀rẹ̀ nípa sí ìmọ̀ọ̀mù, wọ́n ní ní àwọn àdúgbò ilé tí wọ́n mọ̀lẹ́ bá ti dé àwọn àgbàlagbà tí wọ́n lẹ́yìn àwọn ìmọ̀ọ̀mù pé káwọn ìmọ̀ọ̀mù káwọn àgbàlagbà káwọn ìmọ̀ọ̀mù pọ̀ sí àwọn ìṣẹ́ ọ̀la ọ̀gbà ilé.